ọ̀rọ̀ mi dayọ̀ mo bá lọ́wọ́ ẹkún ó ṣe jìnnà sí mi mo ṣoríire ọ̀rọ̀ mi dayọ̀ mo bá lọ́wọ́ ẹkún ó ṣe jìnnà sí mi mo ṣoríire. ó tán kó o sọre ó tán kó o sọre orí mi àbẹ̀rẹ̀ àtàkàrà ilẹ̀kẹ̀ ó ti pẹ́ tó ti fomi jẹ́ bèrè lọ́wọ́ olúwa àsìkò rẹ̀ tó o ó ti ríre gbà ọ̀rọ̀ mi dayọ̀. ọ̀rọ̀ mi dayọ̀ mo mi mo ṣoríire ọ̀rọ̀ mi dayọ̀ mo bọ́ lọ́wọ́ mi mo ṣoríire. ayọ̀ mi kún olú ọ̀run fi mélòdì sọ̀rọ̀ fòyìn sáyé mi àmì kan ti yí padà ó padà ó dẹ̀ rí ó dẹ̀ rí ayọ̀ mọ́ mi nínú ọ̀rọ̀ mi dayọ̀ níjòjú ọ̀tá mi ọ̀rọ̀ mi dayọ̀ o mo ṣoríire sí mi mo ṣoríire ọ̀rọ̀ mi dayọ̀. ṣoríire. ọ̀rọ̀ mi dayọ̀ tán ohun ìbànújẹ́ tó ń dùn mí lọ́kàn ìyẹn ti dayọ̀ fún mi ohun tó sọnù lọ́wọ́ mi ọlọ́run ti dá padà ìkólọ mi ti padà mo ṣoríire ọ̀tá bú sẹ́kún ọ̀tá mi ló ní ìbànújẹ́ ẹ bá ń gbé korobá fún ẹ wá bá mi yọ̀ ọ̀tá mi ìgbàre ni mò ń fò sí ìgbàre ìkọlà mi ti padà ọ̀rọ̀ mi dayọ̀ o ìrètí mi kò já sófo ọ̀rọ̀ mi dayọ̀. ọ̀rọ̀ mi dayọ̀ mo bọ́ lọ́wọ́ ẹkún mo ṣe jìnnà sí mi mo ṣoríire. ó tán kó o sọre ó tán kó o sọre orí mi. ọ̀run fi mélòdì sọ̀rọ̀ mi ayọ̀ mi kún olùgbàlà ti fòyìn sáyé mi àmì kan ti yí padà ó padà ó dẹ̀rín ó dẹ̀rín ayọ̀ mọ́ mi nínú ọ̀rọ̀ mi dayọ̀ níjòjú ọ̀tá mi ọ̀rọ̀ mi dayọ̀ o mo ṣorí. Ọlájí, let me tell you the fact today. My buyer ìyàwó ẹ̀ sọ̀rọ̀ lóòótọ́ o ṣùgbọ́n ìwọ tó jẹ́ tèmi kì í kọ́kọ́ bá ẹ sọ tọ̀rọ̀ lókè kí ló ń ṣe ẹ́ ìwọ mọ̀ pé ọkùnrin tó bá níṣẹ́ lápá ló ń ṣe obìnrin káàkiri ni gbogbo àwọn bàbá ṣe sọ̀rọ̀ wọ́n ní má ṣùmátọ̀ obìnrin ìnira ló ń kó bọ́kọ̀ òun ṣọ́yàwó ẹ̀ káàkiri òun create problems láìláìfọ ẹnìyẹn o jẹ́ kí orí ẹ̀ pé o ti gbọ́ o gbọ́n tí mo sọ fún ẹ. ṣé ó tó ẹ ṣé ó tó àbí òtàn wọ́n lọ́rọ̀ wèrè ló máa ń yàtọ̀ tọlọ́gbọ́n máa ń dọ́gba ni ṣé ohun tí wọ́n bá ẹ sọ ń gbogbo gbà ṣé yàtọ̀ sí nǹkan tí bọ̀dá mi sọ lé ni ìwọ ọlọ́kùnrin lè ṣe obìnrin mọ̀ obìnrin nìkan ló lè ṣọ́ra ẹ̀ lóòótọ́ tí ìyàwó ẹ̀ wà bẹ́ẹ̀ ò ti máa bá sọ ṣùgbọ́n púpọ̀ nú ẹ̀ ọwọ́ ẹ̀ ló wà ṣó ti yé ẹ kó dẹ̀ lọ ṣe sùúrù gidi ìyá tó sìn ìyá tó sìn Bọ́lájí àbí ìyàwó ẹ̀ ò sínú ilé ni. ó kúkú wà ń bẹ. fúnkẹ́ fúnkẹ́ tó bá dáyà ọkọ ẹ lóhùn èmi bàbá ọkọ ẹ ló sọ̀rọ̀ máa bọ̀ ń tà báyìí. fúnkẹ́ gàlígàlí ẹ̀ ń pọ̀ kí ló ṣe ẹ́ lókè ṣé o mọ̀ pé ọkọ ẹ nífẹ̀ẹ́ ló fi ṣe ẹ káàkiri ni. agreed pé ọkọ ẹ ṣọ́ ìkiri tó bá fẹ́ tẹ̀lé ìwà ẹ̀bìkítà tó fẹ́ ná ní ẹ á tẹ̀lé ọ̀rọ̀ tó rí àwọn olórin kọ síta wọ́n ní wọ́n lọ wọ́n lọ lóbìnrin fi dẹ́rù bọ́kọ́ wọ́n ní ọkọ tó bá níṣẹ́ lápá tó bá bí dáadáa á ní tó bá ní lọ kó máa lọ àwọn àgbẹ̀ obìnrin bẹ́jù tó fi apá kíjìká sọ́kòkò ẹ̀wà wọ́n tún wáá fi èpèlé fún irú obìnrin bẹ́ẹ̀ o wọ́n ní adọ́kọ̀dé èso ọlọ́sà obìnrin ìgbẹ́lẹ̀ ẹ̀sùn ẹ̀ ní mórídélé ṣọ́ra ẹ̀ dáadáa yàtọ̀ sí ṣọ́ ara ẹ̀ dáadáa now mo wá fẹ́ pa aláṣẹ ni o mi ì dá lábàá rárá o because tí bàbá ọkọ ẹ tó jókòó yìí tó bá wà nílé mo ló yẹ kó wá yanjú ọ̀rọ̀ yìí látàtọ̀ bí bàbá ọkọ ẹ tọ́nà bí èmi tẹ̀lé kó tó bí láìdé tó ń wò yìí wá kúnlẹ̀ báyìí tó bá rí mi ní rí bàbá ọkọ ẹ wá kúnlẹ̀ kó di ẹsẹ̀ ọkọ ẹ mú pé foríjì mi mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. dábọ́kọ mi ṣe rí ọ̀rọ̀ tẹ́sán láàsì kò sí ọ̀rọ̀ ń bẹ̀ rárá kò tiẹ̀ sọ̀rọ̀ ń bẹ̀ ọkọ ìyàwó wọn ní kí n kúnlẹ̀ kí n máa bẹ̀ ìwọ náà dà mo wá ẹ̀mí ò ẹ mo wá ẹ̀mí ò ẹ. Bọ́lájí from inspector to rank and file ìyàwó ẹ̀ já ìràwọ̀ mi pátápátá tí ó sì hàn kan bẹ́ẹ̀ mọ́ láìdé. àbíbí ẹni bígbà tí mò ń lálàá ni. ìyá ọkọ mi ẹ jọ mo fẹ́ fọmọ mi lọ́yàn. ẹ gbọ́ mẹ́fọ́ gbọ́ mẹ́fọ́. ọkọ ìyàwó mo ti ń lọ ọmọ owó ẹ tọ́jú ẹ dáadáa èmi náà ń gbélé ẹ nígbà tó bá dàgbà màá mú fún ẹ. bàbá ọkọ mi àti ìyá ọkọ mi lílọ ni mò ń lọ yìí ẹnikẹ́ni tó bá wá pé kí ọ̀rọ̀ ìkó ní ojútùú tàbí kẹ́ yanjú ẹ̀ alálẹ̀ yóò ní jẹ́ náà gbádùn tọmọtọmọ. Hmm. èpè láìdé kí ni mo sọ fún yín n tẹ́ fẹ́ fi ti ara yín gbọ́n ẹ ti gbọ́ yín náà mo sọ fún yín mo ní ọmọ lẹ́lẹ́ lèèyàn tẹ́ bá tẹ sórí ẹni ó ti di dandan kó jábọ́ ẹ wo bó ṣe wá ń lọ yẹn o mi ì tí ì rí ẹ̀dá ọlọ́run kan tó lè bẹ̀ mí kó padà sínú ilé ìmọ̀. yẹ́kẹ́ mi sì ẹ̀ tún wá sọ fún ẹ tí wọ́n fúnra ẹ bá padà gbà tó fẹ́ kẹ́ ṣe obìnrin èmi àìkẹ́ tọ́wọ́ ẹbí ẹ̀ tó bá kú ẹ̀ sí. ẹ wo fúnkẹ́ ló wá sílé ọ̀dọ̀ mi o ó sọ fún mi pé òun ti kó ẹrù òun àti ọmọ òun kò nílé ọkọ òun báyìí báyìí ó sì ní kí n bó sọ fún gbogbo àwọn mọ̀lẹ́bí wípé ká gbà wọn láyè ká bọ̀ ń wá yàrá kan tó ń màmá gbé ìdí nìyí tí mo ṣe pé gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí o ọ̀rẹ́ nìyí o. kò jọ rárá ń gbọ́ kọ́bẹ̀ wá yàrá kan bo nílé tí o ti tó àwọn ọkùnrin gbé ìwọ ló ń bọ̀ wáyà wá yàrá kan irọ́ ló pa kò jọ rárá ilé ọkọ ọmọ ọlọmọ ń gbé kó padà sí ilé ọkọ ẹ̀ yàrá kan kọ́. ẹ̀rọ mẹ́fà ni. ẹ̀yin ẹ̀gbọ́n mi kó má dàbí mo yánu ni o ọ̀rọ̀ tí fúnkẹ́ wá sọ kò sọ̀rọ̀ ń o kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá èmi gan-an ọkọ ni mo wà tó bá gbogbo lójú mi rí ilé ọkọ mi ni mo wá sọ fẹ́yìn ẹbí mi ni ní dúró ń o mi ní dúró kí fúnkẹ́ padà lọ sọ́dọ̀ ọkọ ẹ̀ kọ́ lọ jókòó síbẹ̀ ilé ọkọ ọmọ lọmọ ń gbé o gbogbo tó jẹ́rìí. ayé sọ́ọ̀sì. ẹ̀jọ̀ sá ẹ má bínú sá gbogbo àlàyé ẹ̀jẹ̀ ìwà báyìí gbogbo àlàyé tí ẹ̀kẹ́ ṣàlàyé fún mi ní. orí bí wọn àtọkànbọkàn ṣe máa ń nà òun ló jẹ́ kí n tẹ̀lé wá bíi ọjọ́ tó ju àdá sí tó ló máa bẹ́ orí ẹ̀ tí mo wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará àdúgbò ìbá bẹ́ orí ẹ̀ bá ìbọn lẹ́yìn. jẹ́wọ́ bẹ lórí tó bá bẹ lórí ìbá sàn ju ara rẹ tó náà bá kiri lọ owó kò sáyè fún ẹbí kò gbá ní ọkọ ẹ lọ kíá. fúnkẹ́ ọ̀rọ̀ ìwọ náà gbọ́ yẹn kíwọ náà kó gbélé ọkọ ẹ̀ o ilé ọkọ ọmọ lọmọ gbé o bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin ẹbí mi ẹ ṣe gan ni o mo ní kí n pọyín lé ni tẹ́bálẹ̀ fún mi yà ilé pọ̀ ń gbòòrò tí mo lè gba yàrá kan bẹ̀ tí màmá gbé àti pé ṣe bẹ́ẹ̀ mi ni mo rí bọ́lájí tí mo ló wù mí mọ́ tí ò sì wù mí mọ́ ṣé tipátipá ni ẹ wá gbọ́ o ṣé wà lílọ ni mò ń lọ yìí o ẹ má rántí bí ẹ lọ́kọ̀ọ̀kan tó ń jẹ́ fúnkẹ́ níbi kankan o ẹ gbà pé mi pátápátá ẹkú ilé òkú ó sì ṣe ní kàyéfì àmọ́ bẹ́ẹ̀ ṣe bí àti ẹ̀ ní ká gbìyànjú pé bá a lè gùn ún mọ́lẹ̀ lẹ́ǹkùlé ká ṣe lóko o. ti o níbo. èmi ni mo ní kó sáré sí sẹ́ǹkùlé kẹtọ́jọ wọn ní kẹdé ni. lẹ́yìn náà. ilé ẹ̀kọ́ ọmọ sí aláàbẹ̀jẹ̀ lẹ́yìn àbí nínú ìkọ́ báwo ni sí ipò ọmọ nínú ilé tèmi ọmọ kọ́mọ ní kú níbí báyìí ẹ wò ó ẹ̀yìn ṣé ní bẹ́ẹ̀ ṣe wà yẹ arábìnrin gbẹ̀lẹ́ o ọlọ́run ìjà rí irú ẹ̀ mọ́ ọmọ kò ní kú mọ́ yín lọ́wọ́ mọ́ o ṣé ní ṣé ń gba ara wọ ìkó ìyá kò lọ́wọ́ èèyàn ni bàbá bàbá ọmọ rẹ̀ nǹkan. wọ́n ní bàbá òun àti bàbá ẹ̀ ti jà kò lè gbókun ọmọ lọ. òun àtọkọ rẹ̀ jà òun àkọ́kọ́ máa gbé bí báyìí ṣé ọmọ ẹ̀ kò lè yan bàbá àbí òdà àwọn mọ̀lẹ́bí rẹ̀ kọ́. ó ní ebi o. tó bá ti ọ̀sán ọ̀dọ̀ rẹ ẹbí kan ló ní sọ́kọ́ rẹ̀ kú ẹ̀rọ rẹ̀ tó wú ni. kò ní lè sọ̀rọ̀. arábìnrin ṣé ní ìyàwó kú òyà di àwọn èèyàn wa ń kọ́. bàbá wọn fẹ́ rí mímí láàtọ̀. ṣé wọn lójú lé ṣé lójú ayé lẹ́sìn dálé ìyá òòtù dálé bàbá ìdálé òòdálé ọlọ́ọ̀lú ọkọ wọ́n kọ́ ọ̀rẹ́ tó pẹ̀kú ọ̀dàjẹ́ mọ́mọdé wọ́n pa ẹran ọ̀dàjẹ́ wọ́n pa ẹran gidigba ó jẹ́ ẹ̀ lójú lẹ́sẹ̀ yìí ẹ wá pẹ̀fẹ́ sí ọmọ síbí. ẹ bẹ́ẹ̀ kú yẹ̀dú ká bọ́ ọmọdé ìmúlẹ̀. ta lọ́rùn yẹn sí àárín èèyàn kan lẹ̀ pé kó sọ pé àbúrò bàbá ẹ̀ wá bí o kó wá rí mi lé. Ah. Ah. máa ọ̀ṣà mi lórí ìlú ṣé kò sí. Kò sí, how are you? ọlájì wọn ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ yà ṣé orí ilé ayé kò sí kan tí ó ṣẹlẹ̀ rí o kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ṣẹ̀dá rí kò lè sí ohun tuntun lábẹ́ ọ̀run mọ́ ìyàwó ẹ̀ ni mo rí ní àárọ̀ pẹ̀lú arábìnrin náà kó ẹjọ́ náà náà kó kalẹ̀ orojọ́ náà bálabàla wọ́n jẹ́ kó yé mi wípé tọ́pẹ́ tó ń gbé lọ kó síìkì just two days pé àwọn dẹ́ dùn títí títí pé ṣùgbọ́n ọlọ́jọ́ dé ó ká mi lára mo bára jẹ́ mo wá òkúta ní next person tí mo lè fi ọ̀rọ̀ yìí lọ mo gba ọ̀dọ̀ wọ̀dá mi lọ ìyẹn bàbá tiẹ̀ wọn náà ti travel mo rò pé wẹ́ èèyàn kéré ní kan ẹ̀ after all ló bímọ ẹ̀ ni mo ṣe ní kí wọ́n tẹ̀lé mi ká wá sọ fún ẹ̀ má bàrà jẹ́ yọ ẹ̀ máa ṣùgbọ́n take heart. ń gbọ́ kí ló ló ṣọmọ mi. ó ti kú. ó ti kú ọmọ sick fún ọjọ́ méjì ó dẹ̀ mọ́ pé ẹ kó gbé wá bá mi ṣé o gbé wá bá mi mo ní mi ò ní hospital tí máa gbé lọ ni àbí mi ò lówó tí máa fi tọ́jú ọmọ mi wàá mú ròyìn wá bá mi pọ́ ọmọ mi ti kú ah! àmọ́ ọlọ́run á ṣe ìdájọ́ fún ẹ bó ṣe yẹ. ẹ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe é pé jẹ́ ká fi gbogbo nǹkan lẹ̀ fọlọ́run o ti gbọ́ ká fi lẹ̀ fọlọ́run. má bínú tó sì. ọ̀pẹ̀lẹ̀ bàbá ẹ jọ ẹ bá a bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn bá wọn pa wọn jà wọn. ó lè kó wálé padà kó máa tọ́jú ọmọ kan tó. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ̀jọ̀ má bínú báwo ni fúnkẹ́ ti jẹ́ sí mi ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ yín ni gbọ́ fúnkẹ́ kí n bẹ́ẹ̀ bí ọkọ ẹ kó kó wá sílé padà ìkànnì o mọ̀ pé kò lè bọ́ síbò ládùúgbò èpè tó fi ẹnu ara ẹṣẹ́ bíbá yìí pé whoever tó bá bẹ́ẹ̀ pé kó padà sínú ilé yìí pé kò ní jèrè ọmọ ẹ̀ tèmi dẹ̀ rẹ́dí láti jèrè ọmọ tèmi ẹ̀yin náà lanu wọ́n ní òkè òkú lókù bàbá ọmọ ló lọ o lè lọ bá bàbá ọkọ ẹ tó bá dé láti ibi tó lọ tó bá bọ́mọ ẹ sọ̀rọ̀ tọpẹ bá gbẹ padà tó bá dẹ́gbẹ́ padà. ìrè ò mo rí yín. tó ráyè tó ráyè ó lè bá yáyé ayé jẹ wọn lè wá bírèkì tó ṣe ta ló máa dá sí mọ́ oníṣẹ́yìn ọ̀pọ̀pọ̀ tó máa dá sọ́rọ̀ ẹ mọ́. jẹ́ lọ. lẹ́nu àná sẹ́ni ni tó ti fi nígbà yẹn. ṣèrí ńgbà tí mo ń gbé bọ̀ lánàá gan ṣe làyà mi ń já ẹ máa ń parọ́ fún ibà àti kíní yẹn kàn bẹ̀rẹ̀ sí lánàá ṣe ló jọ wọlé báyìí tó kàn ló tutù mú o tutù mú o kí n tó di pé mo rọ̀ṣẹ̀ wá sọ́spítù ìgbà tí máa fi débì yìí inú ara ẹ̀ ṣẹ̀kún balẹ̀ díẹ̀ ṣùgbọ́n bọ̀dá mi máa bá ẹ̀gbọ́n yín jà láti àná ni mo ti rányàn sí kò dé lè wá wo ọmọ ọmọ ẹ̀ lọ́spítù ṣé dandan ni kán lọ síbi tí wọ́n ti ń tajà ní àná yẹn ni kán wá fi wo ọmọ yìí ó dùn mí gan mi gbọ́dọ̀ parọ́ fún yín o. ilé ọ̀rọ̀ ti bàbá ẹ̀ fi wọ́n lẹ̀ ká gbàdúrà kí ara ọmọdé ìyá tí ọlọ́ba ti fún ọmọdé lálàáfíà tó bá tásìkò ọ̀rọ̀ àsọ. ẹ kú ìjókòó sá. ah nọ́ọ̀sì ẹ ṣe kú tọ́jú wa. ẹ ẹ jọ àǹtí ṣé lẹ́yìn omi yìí ọmọ yóò gbọ́ ọ̀dọ́ ọkọ mọ́ omi mẹ́sàn-án ni dókítà ọkọ fún ìkẹrin lé lórí ikú márùn. mẹ́sàn-án. bẹ́ẹ̀ ó ṣe ikú lẹ́yìn eléyìí bọ́lájí àwọn ọmọ yín ń kọ́. wọn àjíṣẹ́ mi ń lé ẹ pé mò ń wá bẹ̀. àwọn ń jíṣẹ́ yín sà. Ah! àánú ẹ̀ ń ṣe mí àánú ẹ̀ ń ṣe mí ẹ ǹlẹ́ o àǹtí. báwo lẹ̀yin ṣe jẹ́ sí. ọ̀rẹ́ mi sà. ọ̀rẹ́ ẹ̀ ẹ̀yin ti lọ́kọ. bẹ́ẹ̀ni. ẹ lè ti bímọ. bẹ́ẹ̀ni ilé ọkọ ẹ ló ń gbé àbí bí ẹ̀rín òṣì bíi tiẹ̀ káàkiri ẹ̀ ń dágbé bíi tiẹ̀. ilé ọkọ mi mo wà. ilé ọkọ lẹ́yìn wà ẹ wàá bá a sọ tọrọ àbí kò ṣàlàyé ìgbésí ayé ẹ fún yín tí ò bá sọ màá sọ ó bí ọmọ méjì pẹ̀lú ìwà àìní ìròrí ó gbé kan lọ ó gbé èyí tó dàgbà fọwọ́kọ èyí tó gbé lọ bí léèrè bó ó ṣe bá láṣìbolo ìyẹn kú dànù mọ́ lọ́wọ́ ó wá wá sílùú wa ń bí ó ń wọ ṣòkòtò òṣìkiri ó ń rèdí ẹ bá dẹ̀ rí ẹ yí àròkó òun rí ìyàwó kò ní mọ̀ pé kò sí nǹkan kan ń bẹ̀ mọ́ wo bó bá wù yẹn gbọ́ bó bá wù yẹn má gbọ́ àṣà olórin kan ni ó ní abímọ máa wò ṣòra yí ẹ lóde òra yí ẹ mi ìmọ̀ tó fẹ́ gbẹ̀yìn ayé ẹ ń sìn wo ìwọ ọjọ́ mọ́kàn wà mọ́kàn ṣe ẹ o bó bá dẹ̀ wù ẹ o kọ́ ṣe ẹ wàhálà tiẹ̀ nìyẹn wàá bẹ̀rù ẹ ń bodè dá mi lójú pé ìwà kan náà lẹ́jọ́ máa wù tó rágùn tó bá bá járìn ajé ọ̀bọ burúkú. ṣe orí ọ̀rọ̀ burúkú tó jẹ́ kí etí mi gbọ́ ẹ́ wọ́n máa léwu pé mi ò kí n bẹ́ẹ̀ sòótọ́ wò ó tó bá ti mọ̀ pé ò lè lọ wọ ọmọ ẹ níbi tí o fi sí má délé mi mọ́ o má délé mi mọ́ ọkọ mi gan bínú tí ń kọ̀ǹpléènì pẹ̀ má délé mi mọ́ wáyé ẹ lóde. àwọn ẹgbẹ́ rẹ̀ rán tọmọ wọ̀ràn òde. ẹ kú jẹ́ kùtù ẹ̀dẹ̀ kú tọ́jú ẹ ní àlejò. sà dókítà ní kí n sọ fún yín pé kẹrí àwọn kẹ̀dẹ̀ má pẹ́ torí wọn ní pẹ́ jáde. máa yọjú sí wọn sùn ẹ ṣe gan. ẹ kú tọ́jú òní pé yọjú sí wọn sùn. bọ́lájí ó máa kú tọ́jú tó sè mo dénú ilé ìsìn ni wọ́n sọ fún mi pé ara tó sè ò pé hospital lẹ̀ wá ọkàn tèmi kàn ń fà á ni mo ṣe ní kí n máa bọ̀ látẹ̀gbà pé kí n wá wò ìmọ̀ kó tiẹ̀ sí kì rárá. ìwọ ọlọ́run ojú kan ìpa ojú kan ìrìn ìwọ ọlọ́run bá mi wo ọmọ yìí o má jẹun fojú sunkún ọmọ mo yẹ fojú sunkún àbúrò ẹ o bá mi ṣọ́ ọmọ yìí o. Bọ́lájí mo ń gbígbà mo ń wáwò látara o ò fèsì kankan tá a bá ń jà bí ká kú ọmọ ṣáà ṣì wà láàrin ṣùgbọ́n àwa ṣe kinní kan fún mi nísìn kí kúrò tí mo kúrò lé mi ò dágbére pé màá sùn àwa padà ń sìn tó bá ti rí mi ní àárọ̀ ọ̀la ó pẹ́ tán ọ̀túnla èmi ni wàá rí. àbí mo máa wo wàwá ayé ẹ lóde àwọn ẹgbẹ́ rẹ̀ rán tọmọ bọ̀rọ̀ òde àwọn ẹgbẹ́ rẹ̀ onírìsì ọlá wípé kúrò lójú ọ̀nà tí mo fẹ́ sí má ṣe jìwà ẹ̀rọ o ti ẹ̀dá ìdá mi náà wà ní ẹ káàárọ̀. káàárọ̀ làgbé. ẹ káàárọ̀. bọ́lájí ṣé pé wọ́n yóò ṣọmọlúwàbí mo wà ní ọsítà ń bẹ̀ yẹn pẹ̀lú ẹ pẹ̀lú bọ̀dá mi náà títí di aago mẹ́rin kọ́mọ́ lè sọ fún mi pé màá dìstáàgì tó sìn mo ń jáde lọ láti lọ ṣọlá ajé tèmi níyàwó ẹ̀ dé láàárọ̀ yìí sìn ló sọ fún mi pé òun di hospital wọn náà ti dìstáàgì tó sìn ṣé bó ṣe yẹ kó rí nìyẹn bọ̀dá mi. ọlọ́run ọba jídára láìdé sórí lẹ́yìn ìgbà tí wọ́n kúrò lọ́sibítù lánàá ètò òṣò mi èmi ni mo pe bọ́lájì tí mo ní ara ọmọdé ti yá pẹ̀lú bó ṣe ń ṣe yìí ó jẹun ó bá wa ṣeré pa ó pe dádì ẹ kọ́ discharge ọmọdé yìí wọ́n dẹ̀ wá máa gba treatment ní àtìlé ó dẹ̀ pé doctor doctor ní tábà fẹ́ bẹ́ẹ̀ pé ara ẹ̀ ti wà òkè ó lè wá máa gba treatment ní àràárọ̀ kó máa sílé wọ́n dẹ̀ sáà ní wọ́n dẹ̀ charge ọ̀rẹ́ jáde fún wa simply because owó tí ọmọdé yìí san fún bẹ́ẹ̀dì ó ga ẹ̀mí fúnra mi lára àdẹ̀dá tẹ́kisí dúró kó máa bí wà pọ̀ nílé mi ì lè sọ pé a ka òpó ná méjìlá. Ah! olúwa ọba ọba ṣèyí òwú. bọ̀dá mi ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tóbi sí ti ká pọ̀ bẹ́ẹ̀ ẹnu náà la máa fi sọ ẹgbẹ́ mi mọ nǹkan tó ṣẹlẹ̀. ṣàlédè ni tó sì tún gbé wá èdè tómi báyìí lọ́rùn o lọ́rùn o nítorí ni. kí ló ṣe tó sí bọ́lájí kí ló ṣe ọmọ mi. ẹ̀mẹ́ta péré ni tó sì mí kọlẹ̀ tó ń mí sókè tọ́lọ́jọ́ fi dé bá tó sí. tèmi ta tèmi ti bàjẹ́ ìbò ló ti bẹ̀rẹ̀ ọmọ kìíní kú ìkejì kú. Ah! gbàdúrà. ẹnlẹ màmá ẹka sùn sá. ẹ ṣe ra sá. lọ́wọ́n gbàdúrà yín. àmín sá. tí kò ní tì yín. àmín sá. mo hmm. tí mo bá wà ní nípa ọ̀rọ̀ bísínẹ́sì mi hmm. mo fẹ́ kẹ́ bá mi fàdúrà jagun nítorí pé ọjà mi kan ń bọ̀ wọ́n dẹ̀ ti promise mi pé ó ń bọ̀ ká bá mi fàdúrà jagun ogun promise and fail mi ò fẹ́ nu ayé mi lọ ọjọ́ tó dá fún mi gangan yẹn pé ọjà mi ń bọ̀ yẹn kọ́jọ́ náà kò má tà sí tí mo wá fún mi. Hmm. ìyá ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù gbàdúrà fọmọ rẹ ẹ̀mí má gbàdúrà fọmọ rẹ ẹ̀yin ọgbọ́n rẹ gbàdúrà fọmọ yín èyí tí wínú ọ̀rọ̀ yín pé nítorí ti sí ó ní ẹ̀yin kò ní dákẹ́ nítorí ti Jerúsálẹ́mù yìí kò ní sinmi títí ìmọ́lẹ̀ yóò sì fi tàn bí ẹ̀tùpà yìí ń gò nítorí tọmọ rẹ má ṣe dákẹ́ nítorí ògo ọmọ rẹ má ṣe sinmi títí ìmọ́lẹ̀ ìfún máa tàn títọ́ mímọ́ máa pè ní bẹ́wùlà tó máa pe orúkọ ara rẹ̀ ní ẹ̀fùsíbà lọ́tọ̀ọ́jọ́ òní lọ ògo ọmọ rẹ̀ bú jáde bẹ́ẹ̀ ni kò rí ó sì ti rí bẹ́ẹ̀ ògo rẹ kò ní wọ́ mi jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. ẹ jókòó bàbá ilé ọ̀pọ̀ wúlé sí ń dẹ̀kọ̀ gbà ẹ pẹ̀lẹ́ mama ní ti ọ̀nà lílà ọ̀nà yẹn là ojú kò ní tì àti rí pé gbogbo ọ̀nà yìí tiẹ̀ ti là nítorí ti Síónì olúwa kò dákẹ́ nítorí Jerúsálẹ́mù olúwa kò sinmi títí àtùpà fi tàn bí ìmọ́lẹ̀ tó ń jò látọjú òní lọ ọ̀nà yóò máa là ni. màmá nígbà tí olúwa mú mi lọ nínú àdúrà mi a rí ìṣòro kan lórí àwọn ọmọ yìí pàápàá lórí ọmọkùnrin a rí pọ́mọkùnrin lọ́mọ yìí ọmọ ya dẹ̀ ń wí ìyá rí pé arábìnrin kan léwájú rẹ̀ ìjẹ́ àyànfẹ́ àìdákọ̀ ọmọ yìí bí kò bá ṣọ́ra rẹ̀ ẹ jọ̀ọ́ àbí kó yẹra fún ọmọbìnrin tá à ń wí bí kò bá yẹra fún oníṣòro níwájú o ìṣòro ọmọbìnrin níwájú yìí ẹ ń ṣe tọmọ yìí nìkan ó ti bẹ̀rẹ̀ láti inú ìdílé wọn ni ó wà lórí bàbá ọmọbìnrin yẹn ó wà lórí ìyá rẹ̀ ẹ̀yin náà dẹ̀ ti gbọ́ ìyá wọn Yorùbá ń pa lówó yìí pé iṣẹ́ kò ní rọ́kọ láyà kó má rọ̀ mọ́ ègún ìwà lórí ìyá àti bàbá ọmọ yìí náà rè ràn mọ́ bọ́mọ yín bá dẹ̀ ń fi ọmọ tá à ń wí yìí lọ àfẹ̀jì gbogbo ọmọ ìbábí ọmọ yín ègún ìtumọ̀ wà lórí wọn ẹ ń gbọ́ àbí ká ẹ ní ètò àdúrà fún wọn gidi gan-an bá lè ṣètò àdúrà kárí wọn bọ́ inú àwẹ̀ kó gbàwé níjọ́ méje oníjọ́ mọ́kànlélógún nítorí a rí i pé bí kò bá yẹra fún kó bá di ọjọ́ iwájú bọ́mọ ìbábí lè wọnú lẹ́yìn àfẹ́sì kó má jẹ gbogbo ohun yẹ tí fòwúrọ̀ kò jọ kó má jẹ pé ń bò bá wọlé rè má dá gbogbo rẹ̀ rù. láyé <laughs> àbí kẹ́ tí wọ́n gbónú àdúrà gidi gan-an. ẹ ní ogun tó ń báyàwó ọmọ mi jà ogun ìdílé wọn ni látòrí ìyá àti bàbá a ọmọ tèmi náà àtọmọ tó bá tún bí àbí bẹ́ẹ̀ kọ́ ó ti dà ẹ wá ní ká fàdúrà jagun àbí ẹ ó ti da. mama ẹ gbọ́dọ̀ ṣe ètò àdúrà fún ọlọ́pọ̀lọpọ̀. Ah, ah, gbogbo ẹni máa ṣe pàtàkì. ẹ jọ ẹ múra sí dáradára ah, ó yẹ yín torí pé dídán yín ń ló jẹ àwọn ológun lọ́pọ̀lọpọ̀ ọlọ́run kò ní dẹ́mi náà ọmọ mi kò ní dán ọmọ ilé ìjọba ti bí mi ní òmòṣì kọ́mọ kan wá kó àkótí ẹ̀ lè kó hmm. jésù ò ní jẹ́ ẹ̀ṣẹ̀ wo àbá àbọ̀ ọjà bí. déètì wo ló fẹ́ palẹ̀mọ́ fún ẹ̀jẹ̀ wa. Hmm. orí sọ náà àmọ́ ká fi gbogbo nǹkan sọ́wọ́ ọlọ́run. Hmm tẹ bá ti fẹ́ yóhùn padà lẹ máa sọ pé fi gbogbo ẹlẹ́fọ̀ọ́ lọ. Eh, kò wá rí bó ṣe sọ ẹ. <laughs> n pè mí ni máa padà gbòó ká ẹ. àyàn ti ṣú ọ eh. honestly. ó wá wá sọ́dọ̀ ara mi. Hmm. ẹ kú lé o. ẹ lọ. ẹ lọ. 没问题。 ẹ sáré ọkọ mi. mọ́mí kéde máa ń bẹ̀rẹ̀ ṣe ń dé sí i ni kò tẹ̀ ẹ̀ tí pẹ̀mí tí ló fa gbìn àmọ́ wálé ṣẹ̀ mí gidi gan-an bí ṣe ní kí so n fẹ́ fi wákàtí fi sọ wa dáa tó bá jẹ́ pé mi mo jẹ̀bi ẹ mọ̀ pé ọmọ yín ni mo jẹ́ ẹ bá mi wí gan o mi ni kẹ má bá mi wí o àmọ́ tó bá pé wálé ló jẹ̀bi mọ́ mi ẹ bá mi bá wí gidi gan mi ìdẹ́lẹ́ òbóyá ọ̀rẹ́ máa tán nínú mi o because ẹ̀ṣẹ̀ yẹn dùn mi gan gan ìfẹ́ tó wà láàrin wa ló fi jẹ́ kí n fi wà látijọ́ yìí mọ́ mi. sórí bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló rí sórí tó wá ṣe fún ẹ tó dùn ẹ yẹn ọlọ́run ò ní jẹ́ kó tán nù ẹ hmm, kò ní tán nù ẹ bá láàárọ̀ bá ní kó tán nínú ẹ ọlọ́sàn ò ní jẹ́ bá lọ́sàn bá wá ní kó tán nínú ẹ alálẹ̀ wà ní jẹ́ tọ́lá mo ṣì dìran ni wọ́n ní ṣẹ́kì mọ́kọ máyà kó má má wọn mọ̀ wọ́n ní látijọ́ tí mo ti dáyé èmi ò mọ̀ ṣìírí yìí nígbà tó rí mi tó ń dán fún mi tó tún ara ọmọ mi tọkàn ìbàlẹ̀ ṣe bóyá rẹ tí mo ti fowó tọ́ tọ́mọ ti dáadé òun ló ṣe wo kókó wọn tó lóun máa fẹ́. àmọ́ òṣìyẹlé nìwọ mi wà ní ijó wàá fòṣìyẹlé tèmi ń bí tó bá tiẹ̀ wá mọ lórí ìwọ nìkan gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kò bá dáa ó wà lórí ìyá ó wà lórí bàbá ó ti wá lórí ìwọ ọmọ ẹgídẹ́gí wo bá wá bímọ fún wa náà gbàwo náà ló ṣiyẹ oníran bí ìdẹ̀ ní jẹ́ kó wá kó ṣìràn mí bí ṣo ti gbọ́ kó wá dìde báyìí kó forí lélẹ̀ yín kó lọ́wọ́ kọ tiẹ̀ síwájú kọ́mọ tèmi ọláwálé akànnì kó wá wáyàwó tiẹ̀ olóríire mo wá wọlé lọ sí i o mi fẹ́ lọ ṣéǹjì tí n bá dé tí n bá padà wá báyìí tí n bá bù ẹ̀ katapila ló máa rògbò bù ẹ̀. àbọ̀ abálọ̀rọ̀ tèmi pẹ̀lú ẹ̀ ṣó ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ mo sọ fún ẹ yẹn o ṣó ti gbọ́. ọ̀má mi ẹ̀ bá ẹ̀ bá dẹ̀ ṣe sùn ṣé ìwà tí màámi yẹn ti fa nǹkan kan lẹ́yìn mi tí mi ò mọ̀ sí ni torí tí n bá ní gbogbo nǹkan tó ń sọ yóò gba ibì kankan yé mi rán mu pa ẹ má dìá ṣàlàyé fún mi kí ló ṣẹlẹ̀ rárá. ó lọ yẹn máa bá yín ọjọ́ bí ti làgbà lọ ṣùgbọ́n because èmi gan mi mọ́ mi lè sọ pé nǹkan báyìí ló ṣe láì sìn. gbogbo làwọn ló ń bá yín lọ. ọ̀rẹ́ ò yé mi ó dẹ̀ yà mí lẹ́nu ló ya bàbá ẹ̀ náà lẹ́nu o kàn wọlé o sunkún wọlé o bẹ́mi àti bàbá ẹ̀ tá à ń jẹun o dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣàkàṣàkà sáwa méjèèjì mo mọ̀ ẹ́ dáadáa mo mọ owó ọmọ tí mo bí mo mọ̀ pé o kì í ṣe ọmọkọ́mọ àwọn ètò ṣe lánàá yìí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu níbi pé ńgbà tó kúrò tán àbẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí sorí burúkú ọ̀rọ̀ fún mi ni wípé mi ò ní fura ó yẹ kí n fura sí ẹ pé bóyá ìwọ náà ti ń mọtí àbí o ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ débi tó rìnrìn kùnrin débì kan tó ń fi nǹkan sí ẹ tó bọ́ sí ẹ lọ́pọlọ tó ò fi mọ̀ bó ṣe yẹ kó o bá gbàlagbà sọ̀rọ̀ mọ́lára kí ni tó ṣẹlẹ̀ gan. ẹ ṣe ọmọ mi àtijọ́ tẹ̀ ti bí mi ṣẹ́rí ni kì í mọtí dípò bí tẹ máa bá sìgá lẹ́nu mi ọ ti máa rìn lẹ́gbẹ̀ẹ́ ibi tó ti ń fàfàkùfà mọ́mi ẹgbẹ́ kan ta lé mi ní àná ẹgbẹ́ tó dẹ̀ ta lé mi kì í ṣe èmi nìkan tó bá jẹ́ pé mo rí ìbọn tàbí ọ̀bẹ níbi tí ìyá wálé ti ń sọ ọ̀kàṣà sí mi ni màá ti para mi mọ́mi. Ah, ọlọ́run jẹ́ o bí màá ní dáràn. ní àná kí ló dé ìyá wa dùn mí o bí o ṣe ti tẹ̀lé àti dáàdì tí wọ́n mú mọ́ wọ́n sọ bí ṣe ń bá wọn láti kékeré débi tó fi dàgbà báyìí ìtọ́ tí mo mọ̀ ni mo gbọ́ ní àná mú mi wọ́n sọ ti yá ìyá etí mi fojú kankan ẹ̀yin náà wò ọ̀rọ̀ ìjọba tẹ́ kò jọ̀gà tẹ́ inú ìgbà tí mo fẹ́ tàdé tí mo mú tàdé wálé gẹ́gẹ́ bí ọkọ pé kó wá wọ̀ kó wá rìn ìyàwó ẹ̀ ìjọ tí tádé fojú kọ yìí ìjọ kejì tá a máa ríra ó ní ẹkùn níyà tí mo gba gbélé àbí níyà mi ẹkùn bóyá ìjọ tí tádé máa ṣe lọ nìyẹn látijọ́ ẹ̀ mọ́ mi ẹ̀ máa rí kan ṣe sí i mo tún bá gbèsè ayé mi lọ mo pàdé Táyọ̀ Táyọ̀ pàdé Táyọ̀ náà ó máa jẹ́ ọgọ́ níwájú wa ni má padà rí Táyọ̀ ó ní kí mo tún di bàbá mi mọ́ mi ìyàwó mi kì í ṣe kọ̀kọ̀ ẹ̀rọ wọn dàbẹ̀ sáà ni mo tún bẹ̀ fẹ́ ìyá ọ̀fọ́ mi ni kò kí n sọ̀rọ̀ mi ní wẹ́ẹ́ jáde ní adé ìmọ̀ mi. jọ ìṣòro náà ò jẹ́ ọ̀rọ̀ ẹ̀ tán torí ẹ̀ náà wo ojú mi ojú mi adó mi ojú mi ṣọmọ pé mi nìyẹn. mọ́ọ̀ mọ́ọ̀ mọ́ọ̀ pé mi nìyẹn. mọ́ọ̀ mi. mi ò bá tẹnìkan jẹ́rìí tí ní ìrẹ̀ ní bàjẹ́ ṣórí gbogbo ibi tó bá fẹ́ àtúnṣe èmi àti bàbá ní àwa àtúnṣe sí. ẹ ṣe ní ọ̀rọ̀ jọjọjọ. ẹ ṣe ní bàbá ọ̀tún bàbá àtúnṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ láàrin fi ọmọ méjì jíǹkì wa ó dẹ̀ tún pèsè owó tá a lè fi tọ́jú wọn náà ẹ wá wò gbogbo ìlàkàkà wa láti gbìyànjú kí àwọn ọmọ yìí kí orí wọn lè kàn kí àbò ló ń já sí ìkíní ìyá ọkùnrin kò sí ìgbìyànjú tá a ṣe lórí ẹ bó bá ṣe mú báyìí ló jábọ́ ó di ẹ̀kẹta tààràn lọ sílùú òyìnbó jẹjẹ mọ̀ pé ìgbà tó pẹ́ jù tó lò lọ́jọ́ mẹ́wàá kan tó lè padà. tó ń dá padà láti ìlú ọba. bẹ́ẹ̀ni èyí obìnrin bó bá ṣe ń mú ló ṣe ń jábọ̀ kó rìnrìn rìn kó nàgànàgà kó wọ́n má tó bọ́kùnrin ṣe wálé ni pé wù mí lọ́mọbìnrin mo fẹ́ fẹ́ lójijọ́ kejì ló di pé kinní kan wà lára ẹ̀ tó já bá wọn kì í ṣe kìíní kì í ṣe kejì kì í ṣe kẹta kì í ṣe kẹrin ó ti wá ń débi ẹ̀sìn báyìí o àwọn ọmọ ti ń dìde kọjú sí wa pé bóyá ẹ̀ṣẹ̀ wa lọ́lọ́run bẹ̀ wò lára wọn ká bá wọn ṣe àwọn kí tí wọ́n bá gbé wò. wọ́n ní tó bá wú ni lójú àbílẹ̀ léèrè ifá ní bíbí o Ọ̀rúnmìlà ọkọ o ẹlẹ́rìí ìpín ńlẹ́ ẹ dákun kílẹ̀ ti pé ó kọ àwọn ọmọ méjèèjì mu ìkan ládàpọ̀ èkejì ọmọ lára. kí ló kọ ìyá wọn. adéfúnkẹ́. adéfúnkẹ́ lè mọ̀ jẹ́. adéfúnkẹ́ tó ọ̀run mi làwọn gbọ́ gbogbo tán wí o ìwọ awo àwọn awo èmi ọ̀gbẹ̀rì àgbàlagbà kan ní ìdáwọ́ ojú gbúrọ́ tá a bá fẹ́ mọ lójú aríran tá a bá fẹ́ mọ lẹ́sẹ̀ àárín bó bá ti rí ni kó wí iwájú ọgbọ́n ire. pẹ̀lẹ́ o arákùnrin. ifáyì ń tọ́ka sí pé ẹ ti bí ọmọ kan tẹ́lẹ̀ kẹ́ ẹ tó bí àwọn méjèèjì. ẹ bàbá ẹ ṣe rí èyí ọmọkùnrin tá a pè ní dàpọ̀ yìí òun náà là kọ́ bí wa. ifá kì í mọ̀ kúrọ̀ ọ̀pẹ̀lẹ̀ kì í sì í ṣèké àfi tó ń kí ò bá gbọ́fá ńlẹ́ o yá wa ifá yìí ń tọ́ka ó ní o ti bí ọmọ kan tẹ́lẹ̀ kó tó di pé o bí àwọn méjèèjì ẹ baba, bẹ́ẹ̀ ni àmọ́ kó tó di pé afẹ́ra ni àti wípé ọmọ tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí kì í ṣe kan méjì ni wọ́n ṣùgbọ́n ní báyìí wọ́n ti fi ilẹ̀ ṣaṣọ́bùra. ọ̀rọ̀ yìí le o bẹ́ẹ̀ ni ẹ̀rín tó gbà lé ni pé ṣé ẹ rí ìyá àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ bí wọn okùn ìfà ló gbé kéjì ká lérò ọkàn pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí òun ó fà wọ́n débi ire ṣùgbọ́n nígbà tọ́rọ̀ rẹ̀ ti rí bó ṣe rí òun ló wáá fa sábà bí àjálù ti ń dé bá àwọn ọmọ tó kù lẹ̀. bàbá ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá wa wá nǹkan ṣe sí i àbí wo ni tó kún fa kókó má fà wọ́n débi kú o kó dẹ̀ má fà wọ́n débi ìbànújẹ́ fún wa ìjọba bẹ́ẹ̀ bá wa wá nǹkan ṣe sí. kò ní fà wọ́n débi ìbànújẹ́. ó wá rí ní tí ń ṣẹlẹ̀ ìwọ ló ṣiṣẹ́ ọ̀hún wọ́n lọ síbi tó bí ọmọ àkọ́kọ́ yìí sí bàbá rẹ̀ tàbí àwọn ẹbí rẹ̀ tí bá ń bẹ nítòsí ọ pè wọ́n jókòó ẹ jọ lọ síbi sàárè ìtẹ̀sìn ọmọ ọ̀hún sí ẹgbẹ́ kòtò rẹ̀ ṣúkẹ́ṣúkẹ́ bẹ́ẹ̀ bá ti rí eegun rẹ̀ kékeré báyìí ẹmu wá fẹ́mi ẹ̀kínní òun là á pàpọ̀ mọ́ ní tá a ṣe fáwọn ọmọ méjèèjì tó kù ọ̀rọ̀ wọn ó sì yanjú kò jù bẹ́ẹ̀ lọ. Eh, bàbá èyí tẹ́ sọ sílẹ̀ yìí ṣé ẹ rò pé kò dẹ̀ ní nira díẹ̀ báyìí ẹ má bínú o torí ẹ̀yin àgbà náà lẹ sọ wípé kì í ṣe nǹkan tó dáa kí òbí mọ sàárè ọmọ ẹ̀ báwo ni màá kàn ṣe wá déédéé débẹ̀ tí màá wá ní ẹjọ́ òun bolẹ̀ sin àkọ́bí mi sí bàbá ẹ bá mi wo ṣe. òbí a máa mọ sàárì ọmọ nítorí pé ọmọ tó kú ìtì ẹ ti bàjẹ́ nù a wà mú egun tiẹ̀ a fi tún ìtì ń bẹ ńlẹ̀ ṣe ìdínú. ẹ káàárọ̀ ẹ bá rẹ lọ. ẹ akúrò ẹ lọ akúrò ẹ lọ mo ní kí wá béèrè pé kí ni ẹ jẹ láàárọ̀ kí ni tètè ṣe torí ìbàdàn tá à ń lọ. ìbàdàn. Hmm. kí ló ń ṣẹlẹ̀ nìbàdàn. bàbá ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ rántí pé bàbá ní ká lọ wá nǹkan kan wá ní ilé ọkọ mi àárọ̀ ni. bàbá. Hmm. ẹ ẹ sí ibi tá a lọ lánàá. ṣé nǹkan tí wàá sọ sí ni pé kí ni àti ẹjọ lọ. bẹ́ẹ̀ni. dé fún kẹ́ni ṣé wọ́n wá rò pé ó tọ̀nà kí n gbéra kí n wá tẹ̀lé lọ sí ilé ọkọ àárọ̀ ẹ̀ a fẹ́ lọ béèrè kíní tó ń ṣe àwọn ọmọ títí wa tí wọ́n bí fẹ́ mi láì ṣe àwọn ọmọ títí ẹ̀ ojú wo ló fẹ́ kó fún un àti pé tàbá dọ̀hún kí ló máa ti pè mí kí mo jẹ́ sí ẹ ẹ̀gbọ́n àbábúrò tó fún kẹ́ ó ó mọ̀ pé ọ̀rọ̀ dàbí ẹni pé mo gbàyàwó lọ́wọ́ ẹni ṣé ó lè fojú rẹ wò mí à má jẹ́ orí bẹ́ẹ̀ o tí mọ̀lẹ́bí mi máa gbọ́ pé èmi tẹ̀lé ẹ lọ sí ilé ọkọ àárọ̀ ẹ̀ ìrìn àbùkù ni nílẹ̀ Yorùbá ìrìn àbùkù ni. bàbá dàpọ̀ èmi ò rò pé yẹ kẹ́ ẹ rò bẹ́ẹ̀ ṣe rò yìí o ṣé ní ilé ọkọ mi àárọ̀ yìí ṣé wọ́n wàá mọ̀ pé mo ti wà ní ọkọ mi ni ọ̀rọ̀ àwọn ọmọdé yìí èmi rò pé yẹ kó jọ kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ni o ah, àti pé mo rò pé tíwájú bá ṣíwájú ó yẹ kí pàkó tẹ̀lé ni. àpò bí wọ́n ṣe mọ ibi tó mọ dé nìyẹn sórí òwe yẹn ààyè padà ìpàkọ́ tó ń tẹ̀lé iwájú bẹ́ẹ̀ yẹn ìpàkọ́ tí ó ronú dáadáa ni ah, bẹ́ẹ̀ ni tó ti yẹ ìwọ ló yẹ kó lọ kó lọ ṣàtúnṣe yìí kí ayé àwọn ọmọ wa ó lè dá kíákíá ni pé èmi máa tẹ̀lé ẹ yẹn à ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyẹn kò lẹ̀ ó dáa ẹ má yẹ kí yẹn di nǹkan kí ni ẹ fẹ́ jẹ. ṣáà something like religion. ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tó o bá wáyé ọ̀gbọ́n tí àwọn àgbàlagbà ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn là á fi wò ọ̀rọ̀ sùnùkùn ló gbé kalẹ̀ àbí ọ̀gbọ́n tó ń sọ ń gbòòrò ẹni kí èmi ọmọ ẹ̀wù kí n tẹ̀lé ọ ká gbalẹ̀ ọkọ àárọ̀ ẹ̀ lọ ká wá béèrè pé ọmọ àkọ́kọ́ tó bí ibẹ̀ tó ṣaláìsí ń bo lójú olórí rẹ̀ àbí nílẹ̀ Yorùbá ọ̀gbọ́n tí àwọn àgbàlagbà ní Ọlọ́run má jẹ́ amọ̀gbòjì ọmọ wa gbọ́ sí o kò tiẹ̀ ṣe máa gbọ́ sétí kò ṣe é máa gbọ́ sétí wákàtí èmi ń tèmi o èmi ò lè tẹ̀lé ọlọ́run ah. ọlọ́run mi jẹ́ ọlọ́run mi jẹ́ àmọ̀ràn tí mo sì lè fún o fúnra rẹ má gbìyànjú àti débẹ̀ o má gbìyànjú àti débẹ̀ bọ́ ọ bá débẹ̀ tọ́ wá pe ọkọ ẹ pé dákun bàbá alámọ̀yìn mo fẹ́ mọ sàárè ọmọ mi mo fẹ́ mú nǹkan kan ń bẹ̀ mu tí mo bí síbò mi ò lè lálàáfíà yàdàbọ̀ àtòun àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ òkúta ni wọ́n fi dùn ọ̀pá. ẹ ṣe pé. tó ṣe é gbọ́ létí ni pé mo fẹ́ mọ bójì ọmọ mi mo fẹ́ mú nǹkan bẹ́ẹ̀ ọ̀bọ sí o wò ó padà sílé kọ́ lọ bá ọkọ ẹ padà sọ́dọ̀ oníṣègùn tó ní kẹ́ ẹ lọ mú eegun àkọ́bí ẹ wá kẹ́ ẹ sọ fún un pé nǹkan míì tó bá lè bá a yín rí ṣe sí i táwọn méjèèjì tí bẹ́ẹ̀ náà ó fi yàn kí wọ́n yanjú dájèjì rí wọn. kọ́ba yín wa lọ́nà ibòmí o kọ́lọ̀ ọ̀hún fi sẹ́ńtù ṣùgbọ́n pé kó o lọ mú egun wá ń sàárè àkọ́bí ẹ̀ kò ṣe gbọ́. ẹni bẹ́yìn náà ṣe ro ìwọ lèmi náà rò nígbà tí bàbá yẹn ṣàlàyé fún wa àmọ́ ńgbà tí wọ́n ní dandan tá a gbọ́dọ̀ ṣe ni ṣé màá wá lajú mi méjèèjì sílẹ̀ káyé àwọn méjì tó wà láyé yìí fi bàjẹ́ ni ẹ ṣàánú mi ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́. ayé wọn ò bàjẹ́ ohun tó ń gbé kalẹ̀ yìí ò ṣe é gbọ́ létí kò ṣe é sọ àní ọmọ àjà yìí ó gbọ́ ẹ padà sọ́mu ni o ẹ padà sọ́mu má lọ má lọ o. pẹ́pẹ́yẹ bímọ ó rà gàbọ ọmọ rẹ̀ àbímọ máa wò ṣòro ayé rẹ̀ lóde ọjọ́ tó ní ọ̀rọ̀ ń dọ̀lẹ́ èmi akọ́mọ tèmi o. ìyá àdàpọ̀ ìyá àdàpọ̀ ṣé ìṣirò gbọ́wọ́ lẹ́rán tó sọ̀rọ̀ ń wo ni ẹ bá dé kí ni ọ̀nà àbáyọ kí látúnṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó sọ̀rọ̀ ni. Ah, kí lè fẹ́ kí n sọ èmi ò mọ nǹkan tẹ́ fẹ́ kí n sọ báyìí torí ìkọ̀kan náà là ń rí bíi ti ṣàṣàṣàṣà nígbà tí bàbá ṣàlàyé nǹkan tá a máa ṣe fún wa kẹ́ ẹ gbéra kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ síbẹ̀ ẹni rárá ẹlẹ́yìn ò lọ èmi náà dẹ̀ bọ́ta mo fọ̀rọ̀ lọ àwọn tó jù mí lọ wọ́n ní mi gbọ́dọ̀ dán o mi gbọ́dọ̀ lọ síbẹ̀ rárá pé èèwọ̀ ni orí ọ̀ká ni mi ò gbọ́dọ̀ fi hàn mú kí lè wá fẹ́ kí n ṣe. Ah. orí ọ̀ká kò má fi hàn mú ní nǹkan tó jẹ́ pé àwọn tó ń pòwe àwọn kọ́ ló bá ẹni tó bá ló mọ̀ wọ́n ní ọ̀nà àbáyọ rẹ̀ ìwọ ní òòrè tọ́nà tí ó máa jẹ́ kí àtúnṣe wà ní ìgbésí ayé àwọn ọmọ wa ìgbésí ayé wọn dẹ̀ rèé ó ń bàjẹ́ lọ ṣé wáyé ká ẹ lajú wa nílẹ̀ kí irú nǹkan máa ṣẹlẹ̀ sáwọn ọmọ wa ní ọmọ tí ọlọ́run sọ pé ẹgbà mo fi jíǹ kí n kẹ tọ́jú káwa máa wò wọn káyọ̀ máa bàjẹ́ dé fún kẹ èmi wẹ̀ mo yan kọ̀ọ̀kan o bẹ́ẹ̀ ni ọlọ́run mọ̀ pé mo gbìyànjú níwọ̀nba tí ọlọ́run fún mi lágbára dé mo ti rìn wọ́n dẹ̀ ní báyìí ni káwa tọ̀nà tó yẹ ìwọ wa sọ pé kò rí bẹ́ẹ̀ káyọ̀ ní ọ̀dọ̀ mi ní wàhálà wà sí pé bóyá mo fẹ́yàwó kan síbì kan òun ló fà á tí ìgbésí ayé àwọn ọmọ mi ò lọ déédéé a gbọ́ pé èmi ni mo ṣe àmọ́ ní báyìí ara ẹ̀ ní so ti ń rùn oh yes yes yes yes ara ẹ̀ ní so ti ń rùn so wá nǹkan tó máa ṣe fa kí ni mo sọ. ẹ dàpọ̀. ṣe rí bí gbogbo ìgbésí ayé yín ti ń lọ tí yóò dánmọ́ràn tí yóò lọ déédéé àtúnṣe tiwa ṣe wá rí àtúnṣe náà kò rìn jìnnà sí yín ó ní òòṣà kan tí ẹ ní láti kúnlẹ̀ bọ̀. dad mm-hmm. mm. òòṣà. yes òòṣà ẹ wá rí òòṣà náà inú ilé ìlú wa ìyá yín tó dúkú yìí òun ni òòṣà kúnlẹ̀ bọ̀ tí ẹ bá ti kúnlẹ̀ kẹ ní ìyá wa o wọ́n ní àtúnṣe sí ìgbésí ayé wa ọ̀nà àbáyọ bí ọ̀nà ṣe máa là fún wa ọwọ́ yín ló wà tó bá ti gbọ́ tó ní o àbúṣebúṣe. bàbá dàpọ̀. ṣẹ́rí èmi ti ṣàwọ àṣàlà ẹ̀dùn ikú òní pa mí ní rèwerèwe o ẹgbẹ́ àbẹ́ ìdáhùn lẹ́yìn kẹ́ ṣàlàyé brand nífẹ̀mí kí mi máa bá àwọn màlẹ́kà mi ké mi ò ráyè bá ń sọ fún un. mọ́mí ẹ ṣàgbọ́ gbogbo nǹkan tí dáàdì sọ báyìí ṣé yóò ti dáàdì sọ kò yàtọ̀ sí tó ṣẹlẹ̀ sẹ́yìn gbọ́ mi gbogbo ìgbésí ayé tí kò ju báńdì báńdì láti ṣàlàyé ọ̀ tó ju tó jọ ìgbésí ayé wa ẹgbẹ́ mi tún ní kẹ́ fóònù bàdí mọ́ mi. ẹ ṣàlù àwọn lẹ́yìn làṣẹ kẹta mi kí wà. wọn lára mi ò ah. ṣe yín nígbà tí mo ṣe yín bàbá yín kò fẹ́ dọ̀rọ̀ ilé mi lórí ní ìjẹ́ ṣọ̀gbọ́n tí mo bí ní ìṣe yín ní ìṣe yín bọ́lá ní ìṣe yín. Chief chief alàgbà nígbà tí a ń gba àdúrà ohun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo rí níwájú yín ègbé fún ẹni tí a bá fi rán tó bá sọ ègbé fún ẹni tí a bá fi rán tí ò bá sọ ohun méjì tí mo rí wájú yín nìyí. ọkùnrin kan wà tó ń bá yín ṣiṣẹ́ ọlọ́kùnrin àìgbé ọ̀rọ̀ yìí pẹ̀lú rẹ̀ ó wọ́wọ́ dáadáa nínú ẹ̀yìn àwọn múmiri ọmọ náà pé ó jẹ́ olókìkí ọmọ tó jẹ́ olóríire ọmọ àwọn pé ìdùnnú ọjọ́ iwájú ni fún yín ṣùgbọ́n ẹ láti kíyèsára gidigidi nítorí pé èṣù agbógun ìbínú á wá aṣọ á wá ṣùgbọ́n kí nínú ìbínú náà ẹ máa kó da àárín irú mo bẹ̀ yín gidigidi kẹ́ ẹ tọ́jú ẹ̀ kẹ́ ẹ fi sọ́wọ́ òsì kẹ́ ẹ má fi jẹun nítorí pé tí ẹ sì bá gbọ́ tí ẹ bá lé ọ̀dọ́ ọkùnrin kúrò ìrìn ọjọ́ ọdún tí ó bọ̀ òní ẹ lé dànù ní ìwọ̀n ìgbà tí ọmọkùnrin bá wà lọ́dọ̀ yín ní ọjọ́ iwájú ògo ńlá kan bọ̀ èyí tí ó kú yọ tí ìyàwó náà tí ó dà mo rọ̀ yín gidigidi mo bẹ̀ yín ní orúkọ jésù kí èṣù kó má yẹ kó sí láàrin nítorí pé arígbẹ́ tí ọmọ ẹ̀ bá lè bínú tí wọ́n lè kúrò ní ẹsẹ̀ yín arígbẹ́ ohun tí ò dájú máa ṣẹlẹ̀ ní orúkọ jésù kò ní ṣẹlẹ̀ ṣùgbọ́n ogun àgbọ̀tẹ̀lẹ̀ náà kì í parun ẹ̀yà kíyèsára gidigidi kẹ́rin pé ọmọ ẹ̀ ìjà wà láàrin yín gbogbo alátakò tó bá máa wá tí èṣù bá dàbí ènìyàn tẹ̀ ń wá tí wọ́n rojú ẹ̀ ẹ má kétí sí o ẹ má kètì sí o ẹ má kètì sí o ẹ fi sọ́wọ́ sí kẹ̀dì mọ́ ní orúkọ Jésù Kristu nípa mi jẹ́. má pẹ́ o ṣó ti gbọ́ màmá rẹ̀ ti dé all right ẹ kú lè dé. ọmọ ẹ̀ kò kí ni. kú sílẹ̀ pé àwọn máa ra gbogbo ẹ̀. ẹgbẹ́ bàbá. lójoojúmọ́ mi máa ń lè mí lára ọlọ́run. èlò lọ ti rí two thousand péré ni mo fi kì í. epo ni ẹjọ́ bí máa ní gbọ́ngbọ̀n gbọ́ngbọ̀n. nítorí gbogbo àwọn tó jókòó kì í ṣe gbọ́n máa sanwó ọjà fẹ́ o. ẹ tẹ bọ́ọ̀sì. èlò ló wa. ìjọba one thousand six lówó yín. a fún ọ lọ́la. ẹ̀mí ò jiyàn. alájà báwo ẹ fẹ́ràn bẹ́ẹ̀. sọ̀rọ̀ pé à ń bẹ́ tí n bá lé ọ̀rọ̀ fún ọgbà pé ẹ̀mí rẹ̀ gbé ẹ̀kọ́ fa ti yẹ ẹjọ́ ẹ̀kọ́ ẹgbówó tèmi fèmí ò ní o ọmọ tí ò ń àpà owó ọwọ́ rẹ̀ ló ná. ọlọ́dún mẹ́rin ti gbà táwọn ọlọ́dún àkà báwọn nígbà náà ayé kí n lé orin ayé kí n lé music. ẹ máa pé pàrágà làwọn máa mú lóòní o làwọn ògógó ń bá mítìnì jẹ́ o pàrágà láwọn mọ pàrágà láwọn mọ o pàrágà láwọn mọ o ògógó ń bá mítìnì jẹ́ o láwọn mọ. ẹ mọ pàrágà ẹ ṣe pàrágì ẹ mọ pàrágì ẹ ṣe pàrágì ẹ mọ pàrágì ẹ ṣe pàrágì ẹ mọ pàrágà ẹ ṣe pàrágì ẹ mọ pàrágà ẹ ṣe pàrágì ẹ mọ pàrágà ẹ ṣe pàrágì.

orí tálẹ́ǹtì mi mọ́tà ẹ máa gbádùn oye tó bá jẹ́ kẹjẹ mọ̀ á padà bọ̀. ayé ń ba náwó. ayé ń ba náwó. bẹ́ẹ̀ èmi rò pé àwọn abáyé ọmọ oríta nìkan ló yẹ ká máa bá ní onílé oníkọ́ra kì í ṣe báwo eléyìí. èkìtì last one ni fún ẹ jẹ́ sọ fún ẹ mú ìwà yẹn tó dáhà ọmọ oríta àwa dé junction à ń gba owó tiwa pẹ̀lú sọ́ọ̀gù àfihàn ìṣẹ̀lẹ̀ mú ìwà yẹn ó gbówó lé ni bẹ́ẹ̀ ni gbówó lé yẹn kò lè mọ iye owó tó ayé ń ṣe é ayédèmbá náwó sórí pé nígbà míì bọ́lọ̀ ṣe máa ń ṣọ̀la ẹ̀ ó máa ń jẹ́ kàyéfì rẹ̀ bí ìbáṣewò ó jẹ́ pé ọmọ bíbí inú mi wọ́n ṣe àmọ́ kí la fẹ́ bọ́lọ̀ ń fa ibi tó ti ń bá mi ṣiṣẹ́ náà bí ọmọ mi jẹ́ sí. ọmọ ọgbọ́n mi ṣe jẹ́ sí. <laughs> tó yé mi tó wá rí màá fẹ́ kí nǹkan tí mo fẹ́ ṣe kó kó rí bíi pé ibi pẹlẹbẹ láti fẹ́ mú ọ̀lẹ̀ jẹ ìgbìyànjú ẹ nínú iléeṣẹ́ mi láìsí ẹ̀yin bẹ́ẹ̀ kò sí ẹnìkan tí mo lè gbọ́kàn lé torí tí n bá ti ń wọ ẹ̀yìn báyìí ìwọ ni mo bí bí mo wájú ìwọ ni mo dàbẹ̀ lọ́tún mi ìwọ ni mo sí mi ọlọ́run ò lẹ́ni pa fún mi kékeré àwọn òbí ẹ̀ náà wá ń jèrè ṣùwárí àjọṣepọ̀ wa apẹ́pẹ́pẹ́pẹ́. ẹ ṣe wọ́n sí. sórí iṣẹ́ tó ń ṣe kí ó lè kọ́ kí ó lè máa tún ní ìlọsíwájú sí i mọ̀ pé tó bá ní kinní kan bí ìrìnsẹ̀ àṣeṣe ṣòro ọkọ̀ ẹ̀ mo ti wà ń some time wàá wò ó pé the n fún ẹ kí n máa lọ gbà ọkọ rẹ bẹ́ẹ̀ nọnọnọnọ dídé dídé àgbọn sọgbẹ. ẹ fún mi tó sà. Ah. No, no, no, no, no, it's all right, it's all right. Ẹ káàbọ̀ máa fi kọ̀ sí. Kékeré lélẹ́yìí. Ẹ káàbọ̀. Oh, lọ ẹ wàá rí i pé o bá wa níta mi. kí ló ń ṣẹlẹ̀. ẹ mo ní kọ́ládé ẹni tó bá ń ṣe nǹkan òun ló yẹ kí wọ́n lè fi ẹ̀mí ìmoore sí wá ní mọ́tò yìí kí n gbé fún kó lè túbọ̀ ràn lọ́wọ́ àti máa ṣiṣẹ́ dáadáa àbó fíìpù òkè wà òkè so màá fẹ́ kí o bá mi gbàdúrà fún pé kọ́lọ́ máa ràn lọ́wọ́ gbogbo gbà. mọ́tò yìí ẹ gbé fún. ó dáa bẹ́ẹ̀ ẹ Kọ́ládé. ma. a dà fún un. àṣẹ àṣẹ wa. nídìílé bàbá nídìílé ìyá wọn ò ní fẹ́ lómi ṣe ẹ. àṣẹ àmì àmì àmì mà. àmọ́ ó yẹ kí ìnáwó náà wá mọ̀ wípé kò yẹ kí wọ́n fi ẹ́ rọ́pò ẹlòmíì nínú ilé mi. Kọ́ládé ṣé orí mọ́tò tó ń wò yìí mọ́tò tí ọmọ mi dàpọ̀ ń lò ní wọ́n wá gbà á lọ́wọ́ dàpọ̀ wọ́n gbé fún ẹ inú tiẹ̀ náà ń dùn o rò pé yẹ kó rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ yorùbá ni ẹ o ọmọ yorùbá ni ẹ ibi tí mi ò sọ̀rọ̀ dé ó yẹ kó yí ẹ jù bẹ́ẹ̀ lọ ó gbà ládùúrà páwọn òbí ẹ ò ní wáìtì o àṣẹ ó dẹ̀ bẹ́tà kí wọn náà fọpọlọ ṣe kó má jẹ́ kán wáìtì bá mú ọ̀nà mi síwájú mú bẹ̀rẹ̀ síwájú. àlàyé tí mo wá. ẹ wo bí mọ́tò ń tiẹ̀ kó máa lọ. ẹ sá ẹ gbà sá. kí ni ẹ. kọ́kọ́rọ́ mọ́tò yẹn sá. kọ́kọ́rọ́ mọ́tò wo wo wo wa Kọ́ládé èmi ni mo fi owó mi ra ọkọ̀ yìí ẹni tó ṣó ti yẹ nǹkan tó bá wù mí ni màá fi mọ́tò mi ṣe bí mo yẹ sọ fún ẹ yẹn gbé mọ́tò yìí kó máa lọ mo fún ẹ kò dẹ̀ sí nǹkan tí anybody lè ṣe ṣó ti yẹ. ọ̀gá ẹ má jẹ́ ń gbé lọ sàmì. ìwọ náà gbà má dojú àdúrà tì mí méjì ọ̀sà gbà gbà gbà má bẹ̀rù. má lọ dáhùn kó gbé. ìwọ náà má lọ má dojú àdúrà tì mí látàárọ̀ kí n ṣàṣe àṣẹ gbé mọ́tò yẹn dé kọ́lá kó má gbé lọ. ṣé hmm? ìyàwó ọ̀gá ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ẹ. ẹ wò kàn ṣe sọ nìyẹn o <laughs> ẹ̀rù yẹn bà mí gan-an ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe ọ̀gá mi yẹn ẹni tí mi ò lè wò lójú ni mo ti gbé mọ́tò ọ́ lóòótọ́ ni mo gbé síta yẹn ṣùgbọ́n ọkàn mi ò balẹ̀ mọ́. kò dákan mọ́ ni màjèṣí kan kì í tojú òbí ẹ̀rọ wọn bẹ́ẹ̀ sì ni abilékọ kan kì í sáré dòpò wò ó wàá lu ọkọ̀ yìí wàá lò gbó ó ò ní yànkú lójú mi ìwọ ò ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ lágbára ọlọ́run wàá tún wá tọwọ́ bà wàá wá ra ọkọ̀ yìí tuntun tó jẹ́ tìyẹ tí kìí ṣe funfun mọ́ lágbára ẹlẹ́dàá mi bẹ́ẹ̀ ló máa rí fún ọ. ẹ̀yin náà jẹ wọn mọ. àmì àmì àmì ó kárí ọkọ mi kárí láyé. ẹ ò bá mi lọ bá mi ṣàmàlà. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kárí ọkọ mi àmàlà wàá jẹ ó sì. ọmọ gidi lọ́wọ́ ọlọ́run. ṣé bẹ́ẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ látẹ̀kọ́? mo ní kò yẹ ká dákẹ́ ká máa wò sọ́rọ̀ àwọn ọmọdé yìí kí ni nǹkan tẹ́ ìrọ̀pá tún lè ṣe. àwọn ọmọ wo ṣé àwọn ọmọ tó bí tí ọ̀rọ̀ wọn ò yéèyàn mọ́ mi ò lè para mi mo ti gbìyànjú tó níwọ̀n ìbá níwọ̀n agbára tí ọlọ́run fún mi mo ti ṣe tèmi àbí ìwọ ló kù sí lọ́wọ́ kó wá àtúnṣe sọ̀rọ̀ yìí èmi ti fọwọ́ mi mo ti yọ mi kúrò mẹ́ sórí wàhálà tó bá mi ń gbèsè ayé mi sí ní ilé iṣẹ́ mi bó ṣe wọn máa gbèrú sí ọlọ́run ẹ̀ ti bá mi ṣe ó ti gbé ìkejì ara mi ó ti gbé wá sí ilé mi tó jẹ́ pé bí mo ṣe ń jáde tí máa ti ń ronú báyìí ìfọkànbalẹ̀ wà fún mi torí ọmọ ẹ̀ tó wà nílé iṣẹ́ mi ó ti ń standing bí ọmọ tí mo bí nù iṣẹ́ tó yẹ kí àwọn ọmọ ẹ̀ máa ṣe ẹ ọmọ ẹ̀ dàpọ̀ tó ti sọ ara ẹ̀ di brandy united nsìn tó jẹ́ pé ọtí ló mú káàkiri kọ́ máa ṣe ti tiwọn kọ́ ṣáàtì máa jẹun èyí tó lọ́rọ̀ mi kó má ṣe fún wọn yẹn kó máa jẹun tó má ṣe wà nílé mi torí mi ti sìn wọn débi tí ó yẹ kí ọlọ́run sìn ọ̀dẹ ẹ tó ti yí ẹ ní báyìí mo ti yọwọ́ mi. bàbá dàbọ̀ hmm. ṣé n tẹ́ ẹ̀ ń sọ fún mi nísìn ni pé ọ̀rọ̀ kọ́ládé ó mú nílé àyà yín ju àwọn ọmọ tẹ́yìn gangan bí fúnra yín lọ. bẹ́ẹ̀ni ẹ tó wúlò nìyẹn. ẹ dẹ̀ rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀. dájú. Hmm gbogbo ohun tẹ́ àti mímọ̀ sọ ni mò ń gbọ́ ẹ sọ pé èmi àtẹ̀gbọ́n mi wípé àwúlò fún yín nílé mi mọ́ pé àfi ká ṣáà máa jẹun. ó mà jẹ́ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ó béèrè lọ́wọ́ ìyá yín sọ pé ègún àbí kò yé ìyá ègún tí àpékọ ajá lọ tí kò ṣeé jẹ tí kò dẹ̀ ṣeé dùn tó bá parọ́ mi bẹ́ẹ̀ kó béèrè lọ́wọ́ ẹ̀ àtúmọ̀ mm, òwe fún ẹ ṣó ti yẹ. Mm. eégún olè àti dáàdì gbé kọ ajá lọ́hùn tí kò gbọ́dọ̀ jẹ tí kò dẹ̀ tún gbọ́dọ̀ sọnù. ọ̀dà ẹja àgbẹ̀tẹ̀gùn sẹ́gbẹ̀ẹ́ kan èmi ò ti tó eégún jáde o ọ̀rọ̀ kan ni mo gbọ́ tí dáàdì sọ mọ́ ọ̀rọ̀ wọ́n ní pé èmi àti ẹ̀gbọ́n mi àjọ àwọn lójú àjẹ́ mọ́ nǹkan fáwọn àfikọ́ládé ẹ mú mi. ọmọ ọlọ́mọ ó ń gbà ṣe àwọn ọmọ tí ń lọ ṣe lórí ilẹ̀ yìí tẹ́ wà láyé tẹ́ wà láyé tí ẹ̀ tí kù mọ́ mi àwọn ìjáwọ̀ kankan mọ́ fún dáàdì o wọ́n sọ wádìí fún lẹ̀ o tàṣà máa ti jẹun nínú ilé yìí tàbá fẹ́ gba owó kọ́ládé ló máa sáì ẹ mú mi. mú mi. sílé ayé yìí padà ẹ̀wọ́ nǹkan ṣe sọ̀rọ̀ gbèsè ayé yìí ẹ kò mọ ọtí kiri tó bá sì ẹjọ́ ọtí gidi ni kò bá máa sọ pàǹgà ṣé pé kọ̀ọ̀kan máa lẹ́nu yìí ohun tó ti tó yẹ kó máa ń jẹ ìfun ẹsẹ̀ ẹ̀rù ọmọ sọ̀rọ̀ gbèsè ayé wa yẹ ìgbọ́n ni ẹ̀rù ọmọ tí mo tó ń bá wa lọ yìí èyí yà wọ ẹ̀fẹ́ ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan wáyé èmi tí mo ti jẹ́ àbúrò yìí náà ọkọ ni problem mi lọ́ bá gbé mi láàárọ̀ wọ́n gbé mi jù sílẹ̀ lálẹ́ ẹ̀ ẹ̀ tẹ́ ṣe kọ́kọ́ sí ẹ̀gbọ́n mi ṣé àwọn tí a jàpọ̀ ní àṣẹ ni mo ṣe kó tó tọ́ sí wa o kó tó tó tọ́ sí wa láṣẹ ní ẹ̀gbọ́n mi o. máa fẹ́ yàwó ẹ̀mí ìtọ́ mi ìtọ́ wọ́pọ̀ wọn lé mi mi léèyàn ìyàwó báwo. ń ṣe mí àní mi àtàwọn màláìkà mi ó ń dán ni ó ń dán màláìkà mi tẹ̀ta àní wa ń dán ni ṣé ló mọ pa ni. ìwọ lọ ìwọ lọ ẹlẹ́dà kí ló wá dá wa sílé ayé fún báyìí ọdún ọ̀la ọ̀dẹ̀ wà lókè owó àwọn ọ̀dẹ̀ sùn ọmọ ìyá méjì náà tó ṣe ní lójú ẹ̀wọ̀ lọ. Tọ́lá ṣe tí ó lè tẹ̀mí jù wọ́n. Tó bá jẹ́ ṣẹ̀yà ní abẹ́tẹ̀ bàbá ni ìwọ náà bá dárí jì wá. Dágùn mọ́bìnrin náà arákùnrin inú rẹ̀ ó dùn. Lórí obìnrin tí mo dá lóhùn. Ìyá àbíyè ilédè mi ní tó sì bá wa lágbára díẹ̀ má bínú pọ̀ ti dé ti pàdé. àmì ò jẹ́ bínú. ọ̀gá ẹ̀ láyé ah, mo mọ̀ rí ọ. ẹ rí mi o bàbá ẹ ṣeun ẹ pẹ́ fún mi ojú òde ní tì yín tẹ́ ẹ bá gbàgbé ṣe mọ̀ wípé nígbà tí màá kọ́kọ́ dọ́dọ̀ yín níbí tí màá kọ́kọ́ mọ̀ yín gangan hmm. lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi méjèèjì tí wọn ò ṣe ní tí mo fẹ́ hmm. òun ló gbé mi dọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo dẹ̀ mọ̀ wípé ẹ gbìyànjú ẹ sapá yín ẹ dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ ẹ ní kí n gbọ́kàn sọ́dọ̀ Ọlọ́run wípé ìyípadà á wà ṣe wá rí lórí ọ̀rọ̀ tàwọn ọmọ yẹn ẹ jẹ́ kí n gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan báyìí hmm. nǹkan kan ló ń jó mi lára ní wàjúwàjú báyìí bàbá ọmọkùnrin kan ni o ọmọkùnrin yìí wá wá bọ́kọ mi ṣiṣẹ́ ni hmm. ọmọkùnrin yìí ti gba gbogbo ìfẹ́ tí ọkọ mi ní sí èmi àtàwọn ọmọ mi ó ti gbà pátápátá mọ́ wa lọ́wọ́ ah níbi tọ́rọ̀ yìí lè dé ṣé rí bàbá tí mo bá ń bá ọkọ mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tá a bí gan wípé bóyá mo tún rí ibì kan òun tí wọ́n ní ká ṣáájò fún wọn kí a lè rọ́nà àbáyọ ṣe lọ́kọ mi máa ní rárá rárá rárá o òun ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ àwọn ọmọ ìsétí mọ́ nítorí pé ọmọkùnrin tó ń bá òun ṣiṣẹ́ yìí ó ń dùn òun nínú ó dẹ̀ ń jẹ́ kíṣẹ́ òun lọ déédéé ó ń ṣe gbogbo ohun tóun fẹ́ fún òun gẹ́gẹ́ bí ọmọ mo wá rí wípé ọmọkùnrin yìí ó ti kó gbogbo ìfẹ́ tí ọkọ mi ní sí èmi àtàwọn ọmọ mi ó ti kó mọ́ wa lọ́wọ́ kí ẹ̀làbọ̀rùn mi má bà á dẹ̀ wá á dẹ̀ wù ó ní mo ṣe ní kí n tètè wá bá yín kẹ́ bá ń wá nǹkan ṣe sí i kẹ́ni ẹlẹ́ni má jẹ́ṣẹ́ ọwọ́ mi o. alábọ̀rùn rẹ ò sì ní dẹ̀wù ẹlẹ́lẹ́ni ò sì ní jẹ́ṣẹ́ rẹ ah, ẹ ẹ má bínú o kí lorúkọ ọmọkùnrin ọ̀hún jẹ́ náà. kọ́ládé ló lóun ń jẹ. àkọ́ládé a kò gbogbo ọlá tí ń bẹ nínú ilé ayé rẹ̀ kúrò a wà kó sòrò bá a kò wàhálà bá ọgbọ́n yóò ń bẹ yóò ń bẹ tí wọ́n torí ọlọ́run arábìnrin èmi sọ ni kí ló wá fẹ́ kí n fi ràn ọ́ lọ́wọ́ gan-an. ẹni tèmi ti ẹ̀rù ni pé bàbá ẹ bá mi wá nǹkan kan tó máa yọ ìfẹ́ ọmọkùnrin kúrò lọ́kàn ọkọ mi kó lè padà máa ṣe bó ṣe ń ṣe sẹ́mi àtàwọn ọmọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé o mọ̀ pé tí ó bá jẹ́ pé ayọ̀fẹ́ rẹ ni ọmọkùnrin náà lérìn lọ́bì kan kórìn kórìn kórìn kó rẹ́ni tí ò bá túnṣe padà àbá ọ̀gbọ́n ni ẹ já kó wàhálà bá a. bí báwo bàbá. Ah, ọ̀kàrí láyé. mo fẹ́ kọ́ dọ́gbọ́n gẹ́gẹ́ bí obìnrin ó bá ṣeé ṣe ẹ lè jọ ya fọ́tò kọ sáàdì pọ̀ ọ̀dọ́ gbogbo ọgbọ́n ńgbẹ̀ bá wa ya fọ́tò tẹ bá mi dọ́dọ̀ mi ní n ó gèbè tí wọ́n bá wà kú sọrí fọ́tò tiẹ̀ o. ẹ̀ẹ́ eh, n la dáná sí a ta lọ́fà ẹ ọgbọ́n kò mọ òkùnkùn nú yóò sì gbéná wojú ọ̀sẹ̀ àrèmọ̀fìà sọrí ńgbà tán bá ń rú káàkiri rú káàkiri tí ò rí wòsàn tí ò rí gbádùn ọkọ rẹ̀ ò gbẹ lómi ń bíṣẹ́ sọmọ pé gbà ọkọ ráyè tọ́jú ọmọ yóò tọ́jú ìyàwó. ọgbọ́n èyí ń bẹ sọ̀rọ̀ tó tọ́ bá ti fẹ́ mú fọ́tò yìí wá ó gbà lọ́nà ọjà all over di akọ àjàpá tó bá gbó dáadáa. akọ àjàpá. sọ́mọ̀ kó di méjì. ó wà lọ́wọ́ ẹgbẹ̀rún mẹ́sàn-án. nine thousand. bẹ́ẹ̀ni fọ́tò ti ń bẹ àjàpá ti ń bẹ ẹgbẹ̀rún mẹ́sàn-án ti wà. Ah! Ah! fún mi lọ́dọ̀ méjì kóòrùn ó tó kan àtàrí iná ti sọ ah, ọgbọ́n èmi eh, eh, eh, ni o ìwọ náà sì mọ̀ mí kó tó dòní. bàbá ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bàbá ti ṣe ó ti kú. fọ́tò hmm. akọ̀jàgbá hmm. àti nine thousand naira. ẹ tán iṣẹ́ parí èmi èmi ni ọgbọ́n ogun bàtà tí ò bá jẹ́ ewé rẹ̀ kù kan ni kò tẹ̀ sí lágbólé bàbá mi. Ah, ah, ah, ìyá gbọ́dọ̀ jẹ́ ọ́ ọ̀ ní jìyà ọ̀kẹ́ ìlọrin. èmi ò pé wọn kò ṣubú bẹ́ẹ̀ kò dẹ̀ ń ṣe pé nǹkan kan wà láàrin ẹ̀yin àti wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. in fact mi bá wọn ní ọ́fíìsì wọ́n kàn sí bá mi sọ̀rọ̀ wọ́n kàn sàdédé sùn lójijì mi ìtọ́jú ẹ̀ rí fact. ọ̀gá náà ló dé yìí. ẹ o ìwọ bá mi sọ fún kọ́ládé bí kò rí lọ́fíìsì ẹ kọ́ládé yẹn. ẹ sà wọ́n ti dé ìpọ́tì láàárọ̀ in fact wọ́n ti bá mi sọ̀rọ̀ mi bá wọn lọ́fíìsì ọ̀tún mọ́tò bá mi sọ̀rọ̀ láàárọ̀ ọkàn sáàrí wọn kàn ṣàdédé ṣubú lójijì ni fat mi tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ faint straight. ó ṣubú bẹ́ẹ̀ ni sà. ó dẹ̀ faint lójijì. bẹ́ẹ̀ ni sà. Ah, ṣé ó sì tẹ́lẹ̀. kò sí nǹkan tó ṣẹlẹ̀ sà. àbọ̀dọ̀ bọ́ọ̀sì èmi àti ẹ̀ sì sọ̀rọ̀ ní àná kó tó close. bẹ́ẹ̀ ni sà. bí wọ́n máa jẹ́ ah, serious thing lélẹ́yìí o. Um, mo lè gbé lọ. hospital company náà ni ẹ sáré lọ sí. ẹ tí kì í ti sọ. bá mi sọ fún títí pé kí. má wọrí má wọrí. ọ̀rẹ́ mi ò. àǹtí mi ẹ ṣe sùn. ọ̀rẹ́ bàbá mi wò. àmì. Ah, ah, mi ní sọ̀rọ̀ ṣe. mi ní sọ̀rọ̀ ṣe mi mi ní sọ̀rọ̀ ṣe mi ẹ ní jẹ̀bi ọlọ́run ní dáadẹ́bi ọlọ́run àfọ ọmọ náà lálàáfíà ẹgbẹ́ òun sọ́dọ̀ ọlọ́run. kí ló ṣẹlẹ̀ sí láì lérò? kò ṣe. wò ni yẹn o, mo lè gbé wá bíbá ibi yẹn ọ̀nà dá mi kò lè sọ̀rọ̀. Ó máa wọ̀ bọ́ ni ẹgbàá mi, ṣé náà wọ̀? mo sọ̀rọ̀ ẹ gbà mí o. ṣé dókítà nǹkan ṣan ti lò. nọ́ọ̀sì kan ní sinmi sábà. sọ fún dókítà pé chief dúró di àìfẹ́ wọn. ẹ bá mi wò ó ẹ bá mi wò ó. àti nàìjíríà fọkàn sọ́dọ̀ ọ̀dọ́ òun kò sí tọ́lọ̀ ń ṣe. ọmọ ló mọ. ṣẹ́rí lẹ́yìn gbogbo test tá a carry out tá a diagnose ọ̀tún sósì report yẹn ò fún wa ní nǹkan tó wà according to general kò sí positive result mm. ṣẹ́rí mi wá gbà yín nímọ̀ràn kan mm. adakẹ́ fi ìrìn kún ìrìn ẹsẹ̀ yín. Mm ó yẹ kó ti yé yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá dájọ́ jẹ́. dókítà ẹ sọ fún mi pé kí tẹsẹ̀ lébọ̀ ọ̀rọ̀ ọmọ mi nìyẹn o dókítà. àti ọkọ máa wò. ẹ ṣe dókítà. Ah, ẹ má sọ fún ẹ má sọ fún ṣe é kò ní kí bẹ́ẹ̀ yá a ní abẹ́rẹ́ àtògùn ta lè máa fi ṣe o bọ́ ah. ó yẹ kó ti yé ìdùnnú yẹn sàn yẹn lọ. ẹjọ́ àwọn méjèèjì ni mo fẹ́ fi sùn. èmi ẹjọ́ ọ̀la àrégbè nínú ilé ó ti sú mi o olùmídìí àtàbúrò ẹ̀ wàhálà táwọn ọmọ yẹn ń fún mi ṣé mi léyìí ti pọ̀ ju o kókó inú ẹ̀gbọ́n tó wá ń dá wàhálà alẹ́ lójoojúmọ́ nínú ilé yìí kojú ọ̀rọ̀ tọ́ílẹ̀tì tí mo ní kó fọ̀ àti abọ́ ilé nígbà tí mo rí pé wàhálà ẹ̀fẹ́ pọ̀ jù mo pin fún wọn tọ́lùmídé bá ti fọ tiẹ̀ bọ́lá ò kì í fọ tiẹ̀ rárá rárá wàhálà ẹ̀ ti wá fẹ́ pọ̀ ẹ̀yìn kẹ̀dẹ̀rẹ́ ẹ̀ kì í gbélé pẹ̀lú wa torí iṣẹ́ yín òun lẹ tún ti múra tẹ́ ẹ̀ ń jáde lọ yìí ẹ jọ bá mi dá sọ́rọ̀ yìí ó o. lọ́wọ́ olúmìdé bẹ́ẹ̀ ni sir iwájú mi ló ti ń sọ̀rọ̀ ló dúró. àìkò ah, fánlẹ̀ ifá ti ń ṣe. ọ̀yàǹde. àwọn tí bá ti ń bá sọ̀rọ̀ iṣẹ́ ni kò tiẹ̀ kí n gbọ́rọ̀ sí mi lẹ́nu tábà ní kò ṣe kò kì í ṣe gbogbo ìgbésẹ̀ ọ̀pọ̀njú kó máa múra kó máa yarun lọ tábà dẹ̀ sọ̀rọ̀ máa mú wa bù ni. gbọ́ bọ́lá. kò rí bẹ́ẹ̀ dádì kò rí bẹ́ẹ̀ rárá. ọmọ ìlọ́ máa rìn bí. yes. ta ni o ìwọ ojókòó owó èrè pé mo mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ojókòó wọ́n ní jókòó. káàrí ọkọ mi àdìgbọ́n rò ṣé dáadáa ni. àbúrò mi ọmọ òdi oníṣòwò aláwo wọlé òde tọ́lọ́mọdé yìí lóyún òfin gbogbo ẹ̀ lọ́balọ́ba kí ló dé ṣẹlẹ̀ kí ló dé. ẹnu ẹ̀ lẹ́bàá wọ ọkọ mi ẹ bá sàn ẹ rà mà ẹ kọjọ mẹ́ta ilé ń àwọn ọmọ mi gẹ́gẹ́ gbogbo wọn gbọ́ ẹ̀gbọ́n mi ọmọ òdi oníṣòwò aláwo wọn rẹ ah. òdi tó lọmọ lóye lóye gbogbo ẹni lọbalọba èyí ti rí ojú rẹ mọkàn rẹ lọ. ìyá ọkọ mi ẹkọ mi ẹ káàbọ̀ kí lè máa jẹ mọ. ìyá abọ́lá wọn ìbéèrè ńlá lè dùn ọjà lọ́wọ́ rẹ ọmọ oúnjẹ tó ọba nílé wa ni asakọ ò lè gbọ́. ẹ̀gbọ́n mi ẹ wo ẹ fi yẹn lẹ̀ jàre nǹkan wà o wàhálà dé o wàhálà bó o kọ́ládé ni o. mo ní àwọn jẹ́ sórí gbé. ṣíṣe ni wọ́n dédé gbé wọn lọ síbi iṣẹ́ kọ́ládé ò lè sọ̀rọ̀ kò lè ṣe kankan. ṣe sùúrù o gbogbo mi ni mo ti gbé kọ́ládé ní o mi máa bá tó ṣe kò lè sọ̀rọ̀ kò lè jókòó kò lè ṣe kókó ìgbà mi. ẹ kí wàá mi ṣe ọ̀rẹ́ rẹ̀ lọ́sọ̀ wá pè mí lọ́pọ̀lọ́ tó sọ pé wọ́n ní ká lọ fẹsẹ̀ wọ́n fẹsẹ̀ wọ́n lọ́rùn rẹ̀ ọ̀làjì. sẹ́sẹ̀ lè gbẹ́ náà pẹ̀lú ọ̀hún àlífà ó gbé ọ ọ̀run mẹ́lẹ̀ ó tì ọ lẹ́yìn ẹ̀ẹ́rì bá ti ṣe ó sì rọ́nà gbígbà lágbára ifá ọ̀run mẹ́lẹ̀ bá máa tán rè gún yóò máa dáa fún yín. fakolo rẹ. mo ń dá lọ. ifá ní tó bá ń dunni àpé ń dunni ọ̀rọ̀ ń dunni làárọ̀ kẹyìn o iná ń domi lábẹ́ aṣọ o. bí ibo. èèmọ́ ti wọ̀lú oògùn náà kan ṣoṣo omi etí ń ṣeré létí odò báyìí. ìsìnfẹ́ kọ́ bọ́ sómi. kò ní bọ́. àkọ́bí ọmọ mi tó sìn ti ń bẹ lọ́dúndún àbúrò mi tó ń nọ̀sìn láti kékeré ọmọ náà ti wà nínú àgbá yamuyamu àìsàn báyìí o. ó lọ sí gbàrá ó ti gbé lọ sí ìgboro ọmọ yóò rí wòsàn. wọ́n á bá mi mo á pé èmi náà lẹ́nu méjì n ò lé méjì. bó gbogbo bí ọmọ ń ṣe ka girama fásitì ọ̀dọ̀ àbúrò mi náà ni ọlá rẹ ni torí pé ó ṣe ní ìyá mi ọlọ́run fi àtìrà wa wá ràn lọ́wọ́ mọ́jọ́mọ́ yòókù hmm. lọ́mọ ìbá kó ojú tì mí nù. kí lorúkọ ọmọ náà. bàbá ọmọkọ́ládé ni mo sọ ọmọ náà nígbà tí mo gbà láwọn sìn ní kékeré tó wà lọ́wọ́ mi gbogbo ibikíbi tó dẹ̀ wá wà ọmọkọ́ládé ni wọ́n mọ̀ sí títí dé ibi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ọmọkọ́ládé náà mọ̀ sí. ọ̀dà àti ọmọkọ́ládé àti olúwagbósìn gbogbo ẹ̀ ní ifá àgbọnmìrìgún ó fi hàn wá ifá àgbọnmìrìgún tó ọ̀mọ̀ràn tó mọ̀jọ́ lọ́rọ̀ lọ wọ́n fi dúdú pé wọ́n fò ń fọ́ lòlò ìwà awo mi ọ̀gbẹ̀rẹ̀ ọmọkọ́ládé níbo ni àárẹ̀ rẹ̀ yìí ti wá hmm. ọ̀rẹ́ mi yóò dà fún ọ ifá gbé ọ ọmọ yín tó ń ṣàìsàn kò lẹ́bọ kò létùtù àmọ́ tẹ́wàá ṣe ni pé ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ tó wà nílùú tó wà lọ́hùn ẹ̀ gbé lọ bẹ́ẹ̀ yóò wá tọrọ dáríjì tó bá ti tọrọ dáríjì lọ́dọ̀ ọ̀gá ara rẹ̀ ó yà á. bẹ́ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ ọmọ yín ọlọ́mọdé ọlọ́mọdé òkú mọ́ yín lójú. ọsẹ ọ̀gá rẹ̀. bẹ́ẹ̀ ni. ló jẹ́ ká ìṣòro ọ̀sẹ̀. òun ni. bàbá ọ̀gá ẹ̀ bá wo. mo ti fáwé ni. Ah, ah. ọ̀gá ẹ̀ ẹ wo mi ò gbà ah, kò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ àbí ìgbà rárá. ifá ò ní parọ́ ifá ò sì ní í ṣèké bẹ́ẹ̀ bá ti ṣe bá a ti fáwé ó parí ara ọmọ náà yà. ṣe àbúrò. ilé ayé yẹn rújú ọ̀nà yẹn aráyé gbogbo nǹkan tó mínú ilé ayé yẹn àti tí òní kò ní bàjẹ́ lójú ẹ̀mí yín ṣàdédé lára ìsàn náà tó dé bọ̀ wọ̀nyí ah, kò síbi tá a gbèdé ṣe rí ìgbà tó wá sómi dójú géètì ìmọ̀ yìí ti máa ṣe mọ́ ní bá lọ pé bábà bẹ́ẹ̀ pé kọ́jọ́ kọ́ gbà mí kọ́ tó bá mi wo làwọn náà bá lọ káàkiri bí tán ṣáà ti ń lọ káàkiri ṣá àbí bọ̀dá ni nǹkan tán bá bọ̀ bọ̀dá ni àbí. ẹ̀yin bàbá mi ọlọ́run jò dáa fún ẹ sórí ire o àwọn tó láyé àwọn ẹlẹ́rù káwọn ò ní dẹrù yín nù ṣe rí nígbà tí a méjì àdìbò tá a mẹ́ta àtẹ́ni àwa gbogbo aláwòrán ni wọ́n fi ń yé wa pé ọmọ ẹlẹ́nu kan ògùn kan gbòòrò wọ́n lọ́gà rẹ̀ lọ́sẹ̀ o pé àfi tó bá bẹ ọ̀gá rẹ̀ ẹ wá wò ẹ kàn ń wo bọ́ọ̀lù tọ̀gọ́lọ́tọ̀ lásán ni kò lọ́gbọ́n kankan lórí ọkàn ga ni èyí ló wá mú wa wá sọ́dọ̀ yín ká wá bẹ̀ ẹ dákun torí tọ́ lọ bẹ́ẹ̀ sì máa dáríjì bàbá mi ẹ ṣàánú mi bá ti ní. Ah, ah, bọ̀dá mi ẹ tún béèrè ni lóbìnrin tó jẹ́ pé ká bẹ̀rẹ̀ sí ní rábàbà ká máa bẹ̀. obìnrin tó jókòó yìí òun níyàwó ọ̀gá kọ́ládé. a jẹ́ pé ní ibi tí a fẹ́ gbin obì sí obì ti wù ú bẹ́ẹ̀ ká máa bùnmi rẹ lóògùn fúnkẹ́ ǹjọ́ ọmọ ọmọdé. Ah, mo mọ̀ dáadáa ọmọọṣẹ́ ọkọ mi ni. lóòótọ́ àbúrò mi ló sọ ní kọ́ládé àbí èyí ọ Tósìn àkọ́bí ọmọ rẹ tó bí fún mi rèé o. Tósìn wo. Tósìn rẹ. Tósìn ọmọ tèmi àkọ́bí mi. Bọ́lájí ṣé bí n tó sọ fún mi ni wípé ọmọdé ti ṣaláìsí. lọ́jọ́ náà lọ́hùn. màá ní ọ̀gá láti ṣe àlàyé everything fún wọn anything tí wọ́n bá dẹ̀ máa fún wọn i try láti mú padà láìpẹ́ sí i and ó dẹ̀ possible tí n bá dé ọ́fíìsì tí ọ̀gá àbáni kankan fún wọn mo yìí ní àwọn owó kan lé tí mo lè gádà tí mo lè sáré kó wá mo ti máa bẹ́ẹ̀ nítorí ọlọ́run ọkàn balẹ̀ o ọlọ́run bá wò sàn. Ilé ìjọba máa ń retí ẹ̀ bàbá ọlọ́run láìpẹ́ afa bala rẹ. ara ẹ ti balẹ̀ bọ̀ ó yìn sùn lókèṣà. bẹ̀bẹ̀ ta ẹ̀ ń sin bàtí mò ń bọ̀ mo pàdé èèyàn kan tó jọ ìyàwó ẹ̀. bọ̀dá mi òun náà ni. ìyá tó sin. ó ní ṣẹ́tẹ́ rí ìgbà tó dé ni ìgbìdọ̀ parọ́ fún yìí kò jẹ́ mí ní èsì kankan ní ìbáṣọ anything pẹ̀lú gbogbo wòròwòrò tó ń sọ ìgbà tó dé ní sọ anything mo kàn ń wòran. ẹ kí làwọn kan tó máa sọ ó ń jẹ́ kó máa yé mi pé kí n fún un ní ọ̀la àtọ̀túnla sí tí ọ̀túnla ṣá òun á débí so gbogbo rògbò tó ń sọ mi tiẹ̀ bá sọ ẹni tí mo kàn ń wò ó ràn ni. ó ní ká fún un lé nìṣọ́túnla bó ṣe bẹ́ẹ̀ mi náà sọ nìyẹn bẹ̀tí inú mi dùn tó bá sọ anything now ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ a máa discharge ọmọ ẹ̀kọ́ mi báyìí nígbà tí dókítà ti sọ wípé ara ẹ ti yá wípé ó lè máa tilé wa máa gba treatment yẹn a máa discharge owó wà lọ́wọ́ mi nígbà because tí a bá gbọ́n ju ọmọ yẹn lọ <laughs> obìnrin desperate débi wípé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á wọlé sí ẹ lára padà obìnrin ló gbé tọpẹ lọ tó dé torí tọpẹ ti kú tábà tún aláwẹ̀ wá jókòó tí ọmọdé ní hospital tó di pé ara ọmọ yẹn yá ó ti lè kó àwọn ọ̀rọ̀ burúkọ sórí ọmọ yẹn o kọ́mọ kára ọmọ yẹn dá tó sọ pé ah n fẹ́ tẹ̀lé màmí máa lọ kò sí kọ́ta máa ṣe sí o ṣé o mọ̀ now tábà tí wàá discharge ọmọdé kúrò mí báyìí tó bá dé ní ọ̀la tàbọ̀túnla yẹn àjẹkórí aláìsàn wípé tó sì náà ti kú. Ah, ọ̀dà mi bá la ṣe máa sọ orú nǹkan bẹ́ẹ̀ kò pọ́síbù náà ká sọ fún ìyá ọmọ pọ́nmọ́ ẹ ti kú báwo ló ṣe pọ́síbù. ẹ kò yé ẹ ní ọgbọ́n ìbá mi ó pọ́síbù n tá a bá sọ fún ló máa gbọ́ ọmọ ti kú ọmọ ti kú nìyẹn simple. tó bá ní pé òkè òun fẹ́ rí sàárè ọmọ òun kí ibo la fẹ́ máa mú un lọ náà. káwa mú un lọ síbi tí ọ̀sìn ọmọ sí nígbà tó ń wá tó kóra ẹ̀ wá tó wá sọ pé tọ́pẹ́ kú ìjẹ́wọ́ bí wípé kó mú ẹ lọ síbi tán sì kó ọmọ sí. rárá o. ẹ tó ń bá fi lè mention ẹ̀ wípé ké o ẹ mú mi lọ síbi tí ẹ sin òkú ọmọ òun sí o àjẹkúrẹ́ aláìsí nílé ti wá o àní mo sàárè ọmọ àdúrà tá a máa ń gbà nìyẹn na ilé tó wá ṣẹlẹ̀ yìí á bẹ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀kan lọ sí ni pé kò sí ẹni tó mọ ibi tán sí sí. tó bá ti wá rí bẹ́ẹ̀ mo fa gbogbo ìtókù. ṣé pé tó fi rè ọmọ níbi inú mi nù ọgbọ́n tó sì ń tẹ̀lé lẹ́yìn. bàbá dàpọ̀ bàbá dàpọ̀ ọ̀rọ̀ dé egungun egungun tán ní bó ṣe kínkín ní báyìí pé kí n lọ mú wá òun lójókòó àkọ́bí mi rèé o àkọ́bí mi rèé tó sì mi rèé. lẹ́nu bẹ́ẹ̀ ṣe pé ọmọ ẹ̀ tí yàwá yìí dúró dúró dúró dúró. ṣé lóòótọ́ ni pé kí wọ́n ní ọ̀rọ̀ lọ́wọ́ kò lè lọ ọ̀la láìṣẹ́. kò ní lọ láìṣẹ́ tó sì ọkọ mi ẹ dìde ẹ bá ẹ dìde ẹ dìde ẹ wá báyìí ẹ wá báyìí. kí ẹ̀gbọ́n ẹni mo ti bá ọ pé wà. ó lọ́ bá tó sìn. wà á gbádùn gbé ọwọ́ ẹ̀ báyìí a ṣe é gbé wà á gbẹ́sẹ̀ ẹ̀ báyìí a ṣe é gbé lójú ẹ̀mí mi báyìí. Ah, ṣàlàfíà ni pẹ̀lẹ́ bàbá Fágbèmí la bèrè. dájú mi wọ́n wà lẹ́kùn. wọ́n wà lẹ́kùn ṣáà lè rí wọn bẹ̀. bẹ́ẹ̀ ẹ káàbọ̀. àgbéàgbé mi ò aṣọ ìyá mi ni ó ti gbàgbé ní ara ojú nífẹ̀ẹ́. bàbá ẹ yá ni. dábàá Hello. o ìyá ìyá àdàpọ̀ baálé rẹ̀ ń kọ́ ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ o Hello. Hello. kó àga bá ń Hello, àga. ẹ̀lẹ́ bàbá ṣàlàfíà mo bá yín àdúpẹ́ àdúpẹ́ Elédùmarè ṣeun mo rí tí o sá fún mi. ayọ̀ ni o ayọ̀ ni ayọ̀ ni ayọ̀. ẹ kọ̀ọ̀kan àlejò ẹ wá fìdí sí iná. àwọn ọmọ yín mà ní àwọn ọmọ yín ni o. ẹ ṣeun. ìdákun bá ń wá olómi tútù. ẹ má ṣe jẹ ẹ àbúrò mi má yọra ẹ lẹ́nu o kò sí wàhálà ẹ kún kalẹ̀. ẹlẹ bàbá. ìròyìn ayọ̀ ni mo mú wá fún mi bàbá hmm? mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun mi gan-an ni àgbà yín á o ojú òde ní tì yín A máa ju yín ṣe ní gbogbo ìgbà ni bàbá gẹ́gẹ́ bí ifá ṣe sọ fún èmi àtọkọ mi wípé ká lọ wá eegun àkọ́bí mi wá nínú sàárè pé n tá a lè lò nìyẹn tí yóò fi dáa fún àwọn ọmọ mi méjèèjì tí ó kù wọn bàbá ti ìdùnnú ti ìdùnnú ni mo wá fi ń sọ fún yín báyìí wípé egungun gbígbẹ̀mí mà ti da láàyè o bẹ́ẹ̀ ni àkọ́bí mi tá a lérò wípé ó ti ṣaláìsí bàbá ó wà láàyè o àkọ́bí mi ọ̀ ni mo mú wáyé. Ah! mọ̀dé yìí ò ní kú lọ́mọ ò ní bá wọn kúkú ọ̀wọ́ọ̀wọ́ ètò tó bọ̀ lọ́jọ́ rẹ ò ní lọ láàárọ̀ àfalẹ́ ó wàá ṣoríire ju bó ṣe wà yìí lọ. yàtọ̀ fún wípé mo wá yọ̀ fún yín ṣe mọ̀ pé ifá ṣe lálàyé wípé ká ní àkọ́bí mi wà láàyè o ó ní ẹbọ kan tí ìbà gbé lórí àwọn àbúrò rẹ̀ yìí torí ẹ̀ mà ni mo ṣe ní kó wọn wá báyìí o bàbá ẹ gbà o bàbá ṣe máa ṣe. lóòótọ́ ni níjọ́ náà lọ́hùn-ún ifá ń pòwe ni tí fábàlà pọ̀n pé ọmọ rẹ ò kú ó lè dá èdè àìyedè sílẹ̀ láàrin ìwọ àti baálé rẹ̀ ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wá rí yìí ó tún wá bọ́ sí bá a ṣe fẹ́ nù ẹ rí ẹ̀kọ́ leléyìí láàrin gbogbo àwa ẹ̀dá èèyàn láyé pàápàá jùlọ láàrin ọkọ láyà àáfẹ́ léyìí kẹ́kọ̀ọ́ ẹ̀dá yòówù tó bá jí lòórọ̀ tó lọ sọ́tún tó lọ sósì tílẹ̀ bá ṣú tí ò rí ọgbọ́n kọ̀ọ̀kan òkú èèyàn ni gbogbo ìṣòro kíṣòro tó bá dé bá àwa ẹ̀dá láyé àbí obìnrin ńlé ọkọ ẹ jẹ́ amúmọ́ra nítorí pé àwọn ọmọ tá à ń bì àmọ́rú ìràwọ̀ tí wọ́n mú wáyé ṣùgbọ́n ẹ jẹ́ àfihàn náà dúpẹ́ torí mi bá yín dúpẹ́ o mo dúpẹ́ tèmi náà o. Eh, ǹlẹ́ ọmọdé yìí kí ló kọ rẹ. Eh, kọ́ládé ni sà. akọ́ládé ló ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lóòótọ́ àmọ́ ṣe ní ní ìbíǹbí àárọ̀ gbà sọmọ lórúkọ níjọ́ mẹ́jọ olúwa tó sì lè ní àti bàbá ẹ̀ sọ ẹni tó gbà tó ń tọ òun ló sọ ní akọ́ládé. olúwa tó sìn akọ́ládé ó kọ méjèèjì ló wuyì ní báyìí ẹ̀rí gbogbo àwa òbí leléyìí jẹ́kọ̀ọ́ fún nítorí pé gbogbo òṣòro tó bá dé bá wa nílé ọkọ ẹ̀jẹ̀ amúmọ́ra ṣé ẹ rí àwọn ọmọ tá a bí yìí ìmíì wà tó ṣe pé ẹlẹ́dàá àyà rẹ̀ lọ́rọ̀ wọn dọ́gba papọ̀ pẹ̀lú ràwọ̀ tó ṣe pé tán bá jọ ń gbé wọn ó sì mọ ọ̀là tí wọ́n máa lówó lọ́wọ́ ìmíì sì wà ọ̀dọ̀ bàbá ní ògbé tọrọ wọn ò fi yanjú ṣé ẹ wá rí ọmọ tí ẹ̀ ń wò yìí ọmọ tẹ́ ń wò yìí òun àti rẹ̀ ni ọ̀rọ̀ wọn jọ wáyé ìdí ni pé èrò ọkàn tó bá wáyé ni pé gbogbo àwọn ọmọ tíyà òun bá bí kóun kó wọn mọ́ra àtìyá òun káwọn sì jọ soríire ìyíhun ni àpò ìfà tó kó wáyé òun. bó bá wùn dúró tì wọ́n bó bá wùn wọ́n mọ́ dúró kí àwọn àbúrò àtẹ̀gbọ́n kan kúnlẹ̀ síwájú ẹ̀gbọ́n wọn àgbà kó sì dáwọ́lé wọn lórí báyìí. kó o wá rán Elédùmarè létí wípé láàárọ̀ ọjọ́ o nígbà tó ń bọ̀ láyé àpò ìfà tó kó wáyé yìí o pé látòní lọ kẹlẹ́dùmarè jẹ́ kó mọ́ ọ ṣeé ṣe ó sì kó wọn débi ire ó sì ti rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ àwọn tó láyé sì ti fàṣẹ sí ìyá àdàpọ̀ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ ọ̀rọ̀ rẹ tó dayọ̀ yìí kò sì ní bàjẹ́ láé ẹ báwọn bàbá mi kan ni wọ́n ní ọpẹ́ apẹ́nisáyé awo òde gbólú ìyí afúnni níyì awo òde ìrànjẹ ó dífá fún ọ̀mọ̀ràn jìnjìn tí ń fojoojúmọ́ béèrè nǹkan tí kì í dúpẹ́. ó ní Ọ̀rúnmìlà kíní yóò rí bí ṣe rí mọ́ ẹ̀là kíní yóò dàbí tí dàmọ́ wọ́n ní gbogbo ohun tí ń béèrè kì í dúpẹ́ ni àwa dúpẹ́ tiwa o ọ̀rọ̀ wa tó wá dayọ̀ lónìí láṣẹ àwọn tó láyé kò ní dìbànújẹ́ mọ́ àwọn bá yọ o mo sì bá gbogbo yín náà yọ̀ ire yín ò ní bí ìbàjẹ́ àbínú yín ṣe ń dùn lónìí inú tèmi náà dùn. mo bọ́ lọ́wọ́ ẹ kò ṣe jìnnà sí mi mo ṣoríire ọ̀rọ̀ mi dayọ̀ mo bọ́ lọ́wọ́ ẹkún kò ṣe jìnnà sí mi mo ṣoríire. ó tán kó o sọre ó tán kó o sọre orí mi àpérè àtàkàrà ìlẹ̀kẹ̀ ó ti pẹ́ tó ti ń fomi jẹ́ bèrè lọ́wọ́ olúwa àsìkò rẹ̀ tó o ó ti ríre gbà ṣe jìnnà síbi mo ṣoríire. ayọ̀ mi kún olú ọ̀run fi mélòdì sọ̀rọ̀ mi ayọ̀ mi kún olùgbàlà ti fòyìn sáyé mi àmì kan ti yí padà ó padà ó dẹ̀ ó dẹ̀ ayọ̀ mọ́ mi. ọ̀rọ̀ mi dayọ̀ mo bọ́ lọ́wọ́ ẹkún mo ṣe jìnnà sí mi mo ṣoríire. ọ̀rọ̀ mi dayọ̀ tán ohun ìbànújẹ́ tó ń dùn mí lọ́kàn ìyẹn ti dayọ̀ fún mi ohun tó sọnù lọ́wọ́ mi ọlọ́run ti dá padà ìkólọ mi ti padà mo ṣoríire ọ̀tá bàbá mi ló ní ìbànújẹ́ ẹ bá ń gbé korobá fún ẹ wá bá mi yọ̀ ọ̀gá mi.